náà tó ń wojú olúwa fún ìyàwó rere ọlọ́run ò ní jẹ́ kẹ́ ṣìyàn àṣìyàn ọkọ hmm, àṣìyàn ìyàwó ó serious mò ń bọ̀. ẹ jẹ́ sáré fi tọ́píìkì tí àṣìyàn ọkọ mo fẹ́ àdẹ̀ mọ́ má bínú o. tàbí àṣìyàn ìyàwó mo máa sọ àwọn àṣírí kan tó halẹ̀ lálẹ́ mi ò ní tọ̀yìn ṣẹmọ̀kí láti Saturday ni mo ti ń polówó program pé kẹ́ ẹ wá kẹ́ ẹ wá kẹ́ ẹ wá pé no matter what you are doing ṣó ti yẹ yín no matter how important it is kọfọ <laughs> williams ṣọ́ra o remember malt tútù ló bá tán malt ni no matter what you are doing right now tẹ́ bá lè let go please let go because irú show báyìí ẹ lè má rí irú ẹ̀ déédéé not just anybody ló lè sọ̀rọ̀ nípa nǹkan tí mo fẹ́ sọ lálẹ́ not just anybody not just anybody and I mean it and you can't hear it from just any platform. Mm -mm ẹ̀yin tẹ́ ba jẹ́ ìyá tẹ́ bá ń wò mí lọ́wọ́lọ́wọ́ please share this show Show ti yé e share show e share káàkiri ẹ jẹ́ kó lọ sọ́tún ẹ jẹ́ kó lọ sọ́sì ẹ jẹ́ kó lọ káàkiri káàkiri káàkiri ṣó ti yé yín ẹ̀yin tẹ́ fẹ́ marry lọ́jọ́ iwájú ẹ share ẹ̀yin tẹ́ ni omo ti o ti ì marry ẹ share ẹ̀yin tó yẹ pé ẹ lọ́mọ tó ti marry ẹ share ẹ̀yin tẹ́ lábúrò tẹ́ ni ẹ̀gbọ́n tẹ́ ni ọkùnrin tẹni obìnrin tẹni wọn káàkiri ọlọ́run ò ní jẹ́ ká ṣìyàn ọlọ́run ò ní jẹ́ ká ṣìgbé i'm telling you ṣó alẹ́ yìí ó máa deep gan mo sọ lọ́jọ́ Saturday, mo ní tẹ bá lè gba off níbi iṣẹ́ kẹ ẹ gba off mo ní tẹ bá lè gba off kẹ ní break from work mo ní kẹ try because àwọn àṣírí kọ̀kọ̀kan wà tá a máa tú lálẹ́ you can't hear it from any other place you can't ó dá mi lójú ni wọn ná bread then lẹ́yìn tá a bá ti sọ àwọn àṣírí ìtàn ẹ wá lọ gbé àwọn ìgbésẹ̀ tó nípọn ayé yẹn wá gba ìtura ṣó ti yé yín gbogbo wa na á ṣe kí ni yèyé <laughs> don't forget your charger kò sí wàhálà a máa fi ṣájà sí i ṣó ti yé yín gbogbo wa á wá gba ìtura so ẹ bá mi ṣí ẹ ṣó yìí ká tó bẹ̀rẹ̀ ṣó ẹ jẹ́ sáré ṣèpolówó ráńpẹ́ ṣẹ̀mọ̀ pé Tuesday lè ní mi ń fẹ́ fi àkókò ṣòfò rárá lórí ìpolówó kankan please share this show i beg of you show to Dani. show to máa dùn show to máa Loni. then show to máa jẹ́ kí àwọn èèyàn gba ìtúsílẹ̀ ẹ mọ̀ pé kì í ṣe gbogbo nǹkan ni kéèyàn máa rẹ́rìn kì í ṣe gbogbo nǹkan ló lè fọ́nì nígbà míì a ní láti sọ òkodoro ọ̀rọ̀ ọ̀rọ̀ gidi téèyàn máa gbọ́ tó máa gbé ìgbésẹ̀ tí ayé ẹ̀ máa gba ìtura ṣó ti yé ọ̀pọ̀lọpọ̀ ló wà ní ipò tó wà lénìí tí ipò yẹn ò tẹ́ lọ́rùn pàápàá àwa obìnrin tá a ti márì ṣó ti yẹn tẹ́ ẹ̀ tí ìmárì ẹ̀ ní ṣe mistake ẹ̀ ní lọ gbé egun eléegun ẹ̀ dẹ̀ ní lọ gbé ẹran ẹlẹ́ran ẹ̀ dẹ̀ ní lọ gbé iṣan oníṣan ṣó ti please click on the share button ẹ má kò yẹ ká máa sọ share share share ó yẹ ká ti kọjá stage share share share ṣó ti ò ń bọ̀ jẹ́ kémi náà lọ sórí péèjì wa kí n lọ wo ṣó tá à ń ṣe lénìí. ẹ mo ti wà lórí péèjì yẹn sìn. ṣó ti yé yín kì í ṣe gbogbo ṣó la máa máa rẹ́rìn-ín ló máa wà entertaining no àwọn shows kan wà èèyàn ní láti gbọ́ èèyàn ní láti gbọ́ ni because ó máa benefit èèyàn so lẹ́nìí a fẹ́ sọ̀rọ̀ nípa ogun tó wà nínú ìgbéyàwó ogun ẹ má jẹ́ ń tàn yín o ogún wà nínú ìgbéyàwó ẹ má fi pé ìgbéyàwó kan wà ṣá i can get married to anybody i like um, mo lè fẹ́ ọkọ tó bá wù mí mo lè fẹ́yàwó tó bá wù mí no bọ̀bọ̀ yẹn wà lamẹ́ríkà mo love ó dẹ̀ love mi gan màmí ó dà ń pò ní màmá rè ẹ ṣe mistake lẹ́yìn yẹn mo like shape ẹ̀. Eh àsìn ó níwájú ó dì síwájú ó tún dì sẹ́yìn <laughs> márèjì kọjá rádaràda ó kọjá outward, eh, outward appearance your outlook márèjì kọjá lady yẹn beautiful gan ó pupa ni látòkè dé sàlẹ̀ ó mọ́ lóló oh my god oh, beautiful ó dàbí màmí wọ̀tá ni Oh age no marriage ti kọjá rádaràda be. bọ̀bọ́ yẹn handsome Canada ló amerika America London oh my god oh clean pa clean ni tẹ̀bá rí oh my days tẹ̀bá rí bọ̀bọ́ yẹn ó handsome lowo oh wá lówó ẹ̀rọ ti kọjá gbogbo rádaràdá ní gbogbo outward appearance is To bá lọ gbójúlé yẹn nìkan wàá gbé gbági kì í ṣe o igi ìrókò ni wàá wa sare wàá sáré wọnú ẹ̀ báyìí kẹrẹkẹrẹkẹrẹkẹrẹkẹrẹ wàá tún sá jáde kìtàkìtàkìtàkìtà kò yí sì mi ò ní tọ̀ yín ẹja sáré ṣèpolówó ẹ má bínú ìpolówó làgùn mu òwò ṣọ́ọ̀tì eyín gbogbo ẹ̀yin oníbàárà wa god bless you mo appreciate yín gbogbo ẹ̀yin potential customers náà god bless you gbogbo ẹ̀yin returnees God bless you. Yeye Ogetu Side. Elede ara. Ṣó sì yé yín. <laughs> Ẹ share kó dákú. Bẹ́ẹ̀ ni. I like to play with words. I'm a linguist. Mo máa fi ọ̀rọ̀ dára gan. That is why lè ṣe Mangbo. ń gbọ́ ẹ bá share kó dákú. Kí ló ń jẹ́ kó dákú? Kí ló ń jẹ́ kó dájí? Ẹnu Yeye Ogetu lè gbọ́. Ẹ bá share kó ẹ ṣí ẹ kó dájú ẹ ṣí ẹ kó dájúdájú ẹ ṣí ẹ kó wọ gbòòrò ayé lọ bó ṣe wà nìyẹn our unique yèyé oge glow body lotion dúdú lè lò pupa lè lò funfun lè lò àyìnrín lè lò yèyé oge glow body lotion this is your body lotion it can come in any colour ó lè wá pinkish ó lè wá orangish ó lè wá yellowish ó lè wá any color ṣó i use a lot of fruits and herbs so ele tó bá ti wà ní season la máa ń lò ti yẹ god bless ya E lè ra kan lẹ́nìí kó dàbí yellow kó di next one kẹtùrà mi kó tún wá look like orange àbí bíi creamy Oh ah ìyẹn oge kí ni kọ́lọ̀ yóò yes ó lè yàtọ̀ ṣùgbọ́n iṣẹ́ kan náà ló ń ṣe ṣó ti yẹ yín kárọ̀tì ṣé kò yàtọ̀ sí ṣé méjèèjì òun ṣe vegetable ó ṣe wà nìyẹn Eh? God bless you because I use a lot of vegetables and herbs so my products can come in any color any form any shape but the same potency and the same efficacy ṣó sì yẹn God bless you òyìnbó yìí náà ni ó lè jù jù jù then facial cream mi lélẹ̀ this is my face cream. I use this face cream in the morning and I call it face cream like butter. Can you see? It's like butter. Face cream like butter. Can you see? It looks exactly like butter. Bójú yín ṣe máa máa dazzle nìyẹn. Ó le jù. Ó ga jù. Ó kọjá rádaràda. Ẹ ṣé jàre Stabola Festus. I like that. This is my pink lip balm. Tí mo lò wá ṣe ṣó lé nìyí yèyé oge ti dé ó lè ṣẹ̀sìrì tẹ bá lemon, lemon. ó lemọ́ lemọ́ lemọ́ lemọ́ lips yín sí pink permanently ètè se yon máa kó jẹ rush rush ọkùnrin lè lò obìnrin lè lò yèyé oge pink lip balm ó lè gbogbo àwọn tó rà lórí ege ètè wọn ti pupa i'm telling you every bèrè anybody tó bá wọ́n lè oge pink lip balm yìí ó yàtọ̀ tá bá ti lò ó máa ń jẹ́ pupa ó máa pupa ní naturally O máa dé stage kan tó yẹ pé ẹsẹ̀ ní lipstick mọ́ ẹ̀kan ra máa lo lip gloss ni. ètò èèyàn ó wọn sexy pa ni ó lè jì ó wá sí sóyàdé oyè ṣóòdì ṣóòdà welcome on board mashallah fi àlẹwà tó bá wá di lálẹ́ ẹ mọ̀ pé mo se show kan ni ọwọ́ ọ̀sán yìí kan mẹ́ta tí mo lò lélẹ̀ mo máa ń lò ní alẹ́ bọ̀ nítorí ó ṣe díẹ̀ kí n tó wẹ̀ ní eyín ẹ̀kan yẹn gbábi tó tù mo wá kúkú lò tí má parí show tí má fẹ́ lọ wẹ̀ mí níní láti lò mọ́ màá kàn lo cleanser nìkan this is your facial glow set the soap the cleanser and the serum the serum is badding ó máàdì gan ó máàd gan ó máàdì gan ojú yín máa clear wá ni ẹ̀yin ẹ máa lò ó tẹ́ sensitive face ẹ má lò kọjá ẹ̀ mẹ́ta lọ́sẹ̀ ṣùgbọ́n tẹ bá ní normal face bíi tèmi Alale, alale. ni àbílẹ̀ mẹ́rin àbílẹ̀ márùn-ún lọ́sẹ̀ this is yeye oge glow oil glow oil like fanta and <laughs> the face cream like butter Atwani glow oil like fanta Oh le oh gaju, ga glow oil like fanta lele. O wà ní 500 ml bí eléyìí ó tún wà ní two ml 500 and 250, sister Deborah Alade welcome on board sister mi ṣàlàfíà lẹwà ṣóńdì ṣóńdán ẹ ti share anything for you Yeye thank you ma God bless you this is Yeye Oge herbal glow oil it is so good A shake it, tẹ bá ti gbà ṣé kìíní ṣé Chetiri, very, very good. My dark knuckle set. This is Yeye Oge dark knuckle set. I use it every three months. Yeye Oge dark knuckles set. Metani dark knuckle set. Ó máa jẹ́ knuckles yín clean. Chetiri, Chetiri tèmi. Chetiri. Kò dúdú jù, kò dẹ̀ funfun jù. Kò bó wàrà wàrà wàrà wàrà. slow and steady wins the race. Dark knuckles sets. Àti ṣe facial glow set. Kí ló tún kù? Ẹja lè tì máa fast ilẹ̀ tíṣú. Èmi náà ni mo ní fast ká máa fast. Yes, so let's be fast. Let's be fast fast. This is my scrub. Ye ye, get fruity scrub. Fruity scrub. Ṣé ye. ti yé yín? Ẹ gbọ́n sára. Ẹ má ju five minutes Lo because tojú wa oh mi gbé tojú wa oh, my days <laughs> yèyé oge fruity scrub ṣẹ̀rùbà wọn scrub kò sẹ́ni tó lè lò tí ò ní ṣiṣẹ́ àfiwọ́ tí ò bá lò dáadáa tó dá mi lójú gbangba because I get feedbacks not just feedbacks positive feedbacks every day fún àwọn tó bá ń lò dáadáa ọrùn lẹ máa ti bẹ̀rẹ̀ ẹ mọ̀ pé wa fragile ojú wa very very sensitive I would advise you not to use on your face because ojú wa lọ́tọ̀ eléyìí specially made for your body for your body ṣó ti yẹ for your body for your body body for your body body for your body body for your body body for your body body body body body body body body ó máa jẹ́ kí skin yín clear O máa jẹ́ kó dán then ó máa exfoliate iṣẹ́ ẹ̀ gangan ni kó exfoliate kó remove dead skin cells kó wá review new cells ṣe mọ̀ pé ara wa yìí ó ń dàgbà ó dẹ̀ máa change then àwọn pores ihò tó wà lára wa ó máa ń block sister olúwa eh, oh my days mi ìwà rí kọ́mẹ̀tì yẹn kà èèyàn kan ti kọ kọ́mẹ̀tì kọjá oh, ẹ má bínú ẹnìyẹn ní facial glow set yẹn ṣá ó soro nípa ẹ̀ pé ó dáa ṣó ti yé yín this one ó máa exfoliate skin yín èèyàn míì máa ní èoge àwọn ra cream níbì kan kò ṣiṣẹ́ àwọn ti lo cream kan níbi báyìí kò ṣiṣẹ́ nígbà míì kò ń ṣe àwọn tó ń cream ẹni kò mọ̀ ṣe your skin cells are dead tó bá ti wà dead kò sí kan tẹ́lẹ̀ lò ihun kẹ́ ló vaseline kò ní ṣiṣẹ́ kò ní dán vaseline tí oníkálukú ń lò sára tó ń dán tí yóò ní dán ẹ fi para báyà rà mí ni pé ẹ fi ṣọ́ọ̀kì para ni the pulse on your skin are clogged that means go ó ti dí tó bá ti dí nǹkan tẹ́ ní ìdílélè láti fi ṣí ó kéré tán jẹ́ lo thirty minutes see one hour E lọ́sẹ̀ ni e fi gbo ara ẹ kọ́kọ́ wẹ̀ tara yín pẹ̀lú omi ni o if not kò ní wet your body with warm water tí body yẹn si wa wet E wá gbé e ẹ gbọn sí látọrùn ẹ gbó ẹ mọ bí yẹn ṣe scrub na pé kì í eh, don't pamper your skin you scrub a scrub a day. ìka a what duro, dúró thirty minutes A what bomi ṣàn ẹ wá mú ọṣẹ ẹ wá ṣe ọṣẹ yẹn bẹ́ẹ̀ ọṣẹ tí mo fẹ́ fi hàn yín sìn ẹ wá tún repeat repeat the same process again with this soap this is Yeye Oge fruity soap can you see fruity soap so ẹ tún repeat the same process ẹ tún gbọn sójú eléyìí wá lè gbọn sójú this time around ẹ gbọn sọ́rùn ẹ gbọn sọ́sẹ̀ ẹ wá dúró thirty minutes ẹ wá fọ ẹ ti to say yẹn so gbogbo anything tẹ bá lò throughout that week I lè jẹ́ kó ṣiṣẹ́ if not ẹ máa réyàn kan ra product kan ṣiṣẹ́ fún she ṣiṣẹ́ fẹ̀yìn because skin is ti ó ti dead the cells on your top layer of your skin are dead they are clogged So you need something to revive, something to exfoliate, to remove the dead skin cells. That is exactly what you need. Ọṣẹ no, eléyìí ite lẹ́yìn tẹ́ bá once a week Ewa man shele ṣe every day, every single day. Ṣó ti God bless you. Then product fún àwọn tó ti ń fẹ́ age bí àwọn ti ń dàgbà ju age wọn lọ forty and above forty fifty sixty seventy anti-aging soap anti-aging cream anti-aging cream mo we need body reviver cream I shall pọ́ tó ń so got a need nìyẹn then pimple sets me. Oh, bad kan my pimple sets. you need to use exactly how I've instructed you to use okay gọ́ èèyàn míì ó fì pé ó ti pọ̀ jù òun ò ráyè no tẹ bá fẹ́ tọ́jú ara yín ẹ máa dedicate time ni ṣọ́ọ̀ṣì èyí Sister Bola Wuslat Ahmed, welcome aboard. Baddest Yeye with a simple combination. You are specially made from God. Keep the ball. Uh, ah, yeah, keep the ball rolling. Me, three year kan, má bínú. This is my pimple set. Merini, Chetiri. Four products. Pimples Day Cream pimples night cream pimples night soap pimples day soap four products in one ẹ má bínú ẹ̀yin tá tá ẹ̀yin ọkẹ ẹ̀yin náà lè béèrè fún sales ideally i didn't want to do sales because mo fẹ́ finish. ní sinmi ni mo mọ̀ pé téèyàn bá ti ṣe sales àwọn èèyàn á question kì í ṣe pé wọ́n fẹ́ rà náà o wọ́n kàn how much is igbá how much is àwo so ẹ̀ ní jẹ́ kí n ráyè sùn ẹ̀ ní jẹ́ kí concentrate ẹ̀ ní jẹ́ kí n lọ ibi tí mo fẹ́ lọ gbọ̀ngbà tí àwọn mi ẹ mọ̀ mo like yín yèyóge please now she sales she sales at the end of the day àwọn kan ṣì ń béèrè question mi tí ìráyè dáhùn so ẹ má Binu, Lola, ẹ má wọ́rì We mo ti wá ṣe show màá dá yín lóhùn lọ́la so a máa extend ẹ̀ Diola, ọ̀la ẹ̀yin tẹ́ ẹ bá ti ìráyè ṣe ti yín lè ní ọ̀la lágbára ọlọ́run alààyè tí má ti ẹ̀ lọ bíṣẹ́ màá wá time kì í ṣọwọ́ àárọ̀ ó máa to be one o'clock kí n tó lè ráyè lọ́tàn whatsapp Lola? ẹ má Binu? so if you still want to buy my products at discounted rate ten percent discount Ola actually, ṣe lè sanwó di alẹ́ ọ̀la nine o'clock nine pm uk time ṣó ti yé yín ten percent discount ten percent is a lot is a lot ṣó ti yé yín ẹ fi pé à kí ni ten percent màá máa rà lọ́jọ́ míì ten percent is actually a lot especially if you want to buy loads of products ṣó ti yé god bless you ajá oríyọmí how are you my gorgeous sis ẹ jẹ́ ká wá lọ sí kiddies kiddies glow body lotion tàwọn ọmọ kéékèèké lélẹ̀ from almost six months títí lọ dé ọmọ primary school òun lélẹ̀ then ọmọ secondary school títí lọ dé ọmọ university òun lélẹ̀ òkìkí things ọṣẹ wọn lélẹ̀ ṣó ti god bless you then eczema set tiwa ẹ jẹ́ fún eczema set tiwa ó bad kan bóyá kí try Lola. tí máa kọ́ débi iṣẹ́ kí n feedback on eczema products. yẹn kí n kó facebook ẹ mọ̀ pa ẹ́ ayé wà i'm telling you ẹ mọ̀ pé yes ah ayé yìí ó pé méjì ayé kan ní ti yèyé oge ayé kan ní tàwọn gp àwọn gp ò ró oògùn ẹ ṣó ti yé yín ẹ mọ̀ páyé wà ayé méjì ló wà ayé yèyé oge àti ayé àwọn gp àwọn doctors lóyìnbó àwọn ní in their own world wọ́n ti try wọn ò rí ṣe ṣùgbọ́n nínú world tèmi in my own kingdom in my own world in my own empire in my own palace yèyé oge beauty skin care palace àwárí oògùn eczema ṣe bẹ́ẹ̀ ni mo sọ fún yín tó dá mi lójú eczema cream eczema soap ẹ test mi ẹ mọ̀ pé rere lolúwa ẹ mọ̀ pé ò kọlà oh <laughs> badim my hair products ẹ má bínú pé mò ń polówó ṣó ti ẹ̀yin ẹ má bínú because àwa la ṣagbátẹrù ètò yìí ó di dandan ká polówó tẹ́ bá ní edges tó ti re jẹ your hairline edges oil edges cream edges oil edges cream feedbacks èní e tí mo ṣe ṣó ẹ ṣàmọye feedback tó scroll yogi God bless you my hair is full my hair is long my hair is healthy my daughter's hair is full èèyàn kan ní yèyé ìyá mi seventy four ni mi mọ̀ pé wọ́n lè nírun níwájú mọ́ láíláí mo ní gbogbo feedbacks yẹn mo lè post ẹ̀ lọ́la ṣó ti yé volume cream lélẹ̀ ṣe ti rí volume ẹ tún lè máa lò bíi gel ẹ máa fi pa òun ni máa fi ń pààkì ran ọmọ mi because mi ò like gel gel ó máa ń break irun gel àwọn òyìnbó so mo like local lòkí lòkí lélẹ̀ àsìn lòkí lòkí lòkí lélẹ̀ ṣó ti yé yín So Ewara see. This is the hair growth cream. Hair growth. Ó máa jẹ́ kí irun yín hù. Kò sẹ́ni tó lò complain rí. Èmi ò tíì rírí o. I'm telling you kò sí. Mi ò tíì Nobody growth oil only. ni ó bá dì nǹkan tẹ bá fẹ́ kí irun yín test mi yóò gé mi ìmọ̀ kan tí mo fẹ́ rà ah, ló bá san wé sí ibi rí fóònù wa má jábọ̀ òkè àṣekọ́lé ah, ṣe ònà ẹnìyàn growth oil ẹ ní ìdẹ ṣó sí eyín so kí ló sùkù kí ló sùkù glow oil tàwọn ọmọdé lélẹ̀ glow oil herbal glow oil oh ó ti good jù babies lè lò kiddies and teenagers àwọn ọmọ kéékèèké àwọn ọmọ tá a ṣẹ̀ṣẹ̀ bí nínú ẹ̀jẹ̀ wọ́n lè lò ó mọ̀ máa jẹ́ kára it's so natural eczema cream is best baddest men sabala festus god bless you Just hear yín this glow oil is good for babies It's good for kiddies It's good for teens àwọn ọmọ kéékèèké tá ṣẹ̀ṣẹ̀ bí àwọn ọmọ tó ti ń rákòrò tán ti ń rìn nursery primary school àbáwọn ọmọ university, wa àwọn teenagers wa àwọn secondary school wa ó dẹ̀ cheap cheape i'm telling you ó cheap dákú it is naturally made as in naturally ẹ ṣé god bless you so ẹ jẹ́ n fi àwọn oil kan hàn yín Haja Oríyọmí ní bẹ́ẹ̀ ni ifá màámi god bless you ẹ ṣé jàre tẹ́ bá ní spot lójú bí ẹ ti treat pimples ó sì kó àwọn spot to tó tòótó dúdúdúdú tó refuse láti lọ àbẹ ní spot lọ́rùn ẹni lẹ́sẹ̀ ẹni lára nǹkan tẹ́ ní ìdílé lè spot remover oil mo máa ń so that is why loju mi ṣe spotless if you want to have a spotless face tẹ́ bá ti ra facial glow set buy this spotless uh, this spot remover then it will give you spotless face ẹ lè lò sẹ́sẹ̀ anywhere in your body anywhere ẹ̀rí ó rich ó rich spot remover oil like glucoside <laughs> ẹ má bínú spot remover oil like glucoside Boom boom. Can you fún lórúkọ lórí program programming? then tẹ́ bá fẹ́ face corrector ibì kan dudu. ibì kan pupa ibì kan fufu. ibì kan green ibì kan yellow ibì kan red ó dàbí Kampala green red brown hue oríṣiríṣi rainbow color. Test me on my WhatsApp yèyé oge mo need the face corrector Oh, ó bá nǹkan ojú yìí ó máa dàbí gíláàsì ni mo máa ń lò ó bí mo ṣe wà bí mo ṣe ń sọ̀rọ̀ ó wà lórí dressing table mi ní yàrá mi kò dìgbà téèyàn bá ní ojú jàkújàkú kó tó tọ́jú ẹ̀ mi ò ní ojú jàkújàkú ẹ ṣáà rí natural face mi lọ́sàn-án ojú mi smooth dákú ṣùgbọ́n mò ń lo gbogbo àwọn kinní láti prevent uh, from getting spots and uneven skin tone so if you have uneven skin tone this is what you need then sunburn oòrùn ti jó ojú yín hydroquinone ti jó ojú yín mercury ti jó ojú yín steroid ti jó ojú yín àbí oòrùn ni àbí ooru you need sunburn oil sister michael how are you sis ìgbà ọ̀la fẹ́ jáde ẹ jẹ́ àṣeré jáde ẹ jẹ́ àlọ́ restaurant sí sister michael ẹ jẹ́ ẹ What time kẹjẹ́ àṣeré jáde summer ti bẹ̀rẹ̀ let me enjoy my summer please so bí yẹn ṣe jẹ́ nìyẹn me on my whatsapp to buy ẹ má uh, don't be offended ẹ má gbàgbé o grocer www.grocer àti polówó lọ́sàn-án In my mind ẹ jẹ́ ká tún polówó lálẹ́ www.grocer.co.uk grocer ló lè ṣe tẹ́ bá shopping ní UK ẹ má rè kó ẹ má rè ìbàdàn ẹ má rọ sókótó ohun tí ẹ ń wá lọ sókótó ó wà lápò grocer wholesale packages O wà ńbẹ̀ retail packages O wà ńbẹ̀ kò sí oúnjẹ tẹ fẹ́ tó jẹ́ oúnjẹ adúláwọ̀ tí ò sí ní grocer kò sí oúnjẹ tẹ fẹ́ nílé ayé tí ò sí ní grocer i'm telling you ah, ẹ ṣe ẹ ṣe òye látàárọ̀ wàláì mo wa surprise o iṣẹ́ olúwa ọbádìnà welcome on board ṣeré ẹ̀yin èèyàn i love you. yèyé dákúdákú àṣerọ́ ni jesus is lord èmi náà sọ mo ní àwọn èèyàn tèmi ò tíì sí lórí program mi mo máa ń mọ̀ táwọn èèyàn tèmi bá wà lórí program mi kẹ wá wo show láti àárọ̀ mo ti ṣe show ń sìn ẹjẹ ẹjẹ kí n wo how many minutes thirty something minutes ẹ rẹ̀ ṣí ẹ̀ Jesus is Lord kí ni mo á wè sítọ́ inú mi fún no ẹjọ́ ẹ dá mi lóhùn admin níbi tá a bá dé tó bá lè bá mi screenshot àwọn tó ṣí ẹ níbi tá a bá dé ni o jọ̀ọ́ mo fẹ́ rí mo fẹ́ rí lè mọ àwọn èèyàn tèmi admin please i beg you bá mi lọ sí insight wa bá mi screenshot àwọn tó ṣí ẹ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ni o àwọn tó ṣí ẹ nìkan bá mi screenshot orúkọ wọn please. Sister Michael the only complaint I have is your hair growth. The hair cream make my hair grow like kílódé. Thank you. God bless you, sis. Ẹ ṣé, Sister Michael. Màmá rí yín bá. So grocer ni kẹ́ máa lọ ìgbín ìdè, ṣàkì ìdè, fùkù ìdè, ẹ̀ràngbẹ́ ìdè, oríṣiríṣi oúnjẹ. Tó bá wá dàbí ẹni pé yèyé oge, báwo náà ṣe ń ṣe báwo náà ṣe ń lò màá fún yín ní nọ́mbà tẹ́ máa pè ṣó ti yé yín ẹ pé zero seven seven double two five nine two one four eight zero seven seven double two five nine two one four eight ṣó ti yé yín grocer nìyẹn ẹ pè wọ́n god bless you wọ́n dá yín lóhùn wọ́n kọ́ yín ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ lọ rẹ́gísítà www.grocer go and register ṣó sì eyín god bless you mò ń bọ̀ mi ì tí ì dé ẹ jẹ́ a wá bẹ̀rẹ̀ ṣó wa ní pẹrẹu admin má gbàgbé o jọ̀ọ́ bá screenshot please don't forget ẹ̀kọ̀ọ̀kan yẹ kéèyàn máa ṣe test fáwọn olólùfẹ́ ẹ̀ mi ò ní tàn yín èèyàn ní ìdẹ̀ <laughs> èèyàn ní láti máa ṣe test kó lè mọ ohun tó really love ẹ̀ yàtọ̀ sáwọn tó yẹ pé ẹnu ni ẹnu nàìjíríà lè eré ẹnu Nigeria, lèmi sẹ ẹ jẹ́ á bẹ̀rẹ̀ ṣó so ẹ̀yin tẹ́fẹ́ ṣe tẹ́fẹ́ ra sales ẹ má bínú ẹ má wà worried ẹ má gbọ́kàn sókè ọ̀la tí má ti débi iṣẹ́ títí dé tí má ti less busy by one one ni má ní break má tan whatsapp má sáré dá yín lò one to two pápápá pápápá ṣó ti sister Bukola Kẹ́hìndé ni have shared o yeye because i love you dákúdákú ẹ ṣe jàre ẹ̀yìn tí lọ́ọ̀fù yìí ò bá ń ṣorí ahọ́n ẹ̀ ṣe ṣẹlẹ̀ wọn ní fake love wọn Share. that is why ni mo ṣe stop àti máa polówó fáwọn kan mo lọ sórí péèjì wọn lórí facebook mi ò rí show mi ẹyọ kan níbẹ̀ mo wà surprise bàjẹ́ mo kàn ní kí n tẹ̀ lọ́wọ́ show kí n tẹ̀ lọ́wọ́ péèjì àwọn people tí mo tẹ̀ máa ń free fún yìí mo débẹ̀ báyìí mo wo mo scroll látòkè dé sàlẹ̀ mi ìrí ṣọ́ ẹyọ kan mi ìrí nǹkan tó jọ yèyé oge mo dẹ̀ máa ń polówó fún wọn bí ẹni pé ah bẹ́ni pé wọ́n sanwó fún mi wọn ọ̀dẹ̀ san dime wọ̀ láìta láì ṣe lọ́jọ́ sátọ̀dẹ̀ a máa ṣe ṣó oore oore ṣíṣe oore níwọ̀n ọmọ aráyé le mi ní tàn yìí èmi gan máa strict nípa kéèyàn máa ṣoore ń sìn ẹ má jẹ́ ń tàn yìí o mo máa strict gan mo kàn ní ah facebook mọ̀ lélẹ́yìí kẹ̀ mo tẹ̀ máa ń polówó fún lágbájá ẹ̀jẹ̀ sáré lọ wo péèjì ẹ̀ mo ní mo rógo ah, ah, ṣé another page ni mo wà yín ní irọ́ ni o ẹ̀rọ ni o <laughs> sister patricia pepo the eczema soap and cream is too much god bless you àǹtí kan ní yèyóge testimony testimony testimony testimony ah, mo rò pé èyí wàhálà máa wà o ìgbà tí mo kà á báyìí ask àṣàkẹ́ talk show bẹ́ẹ̀ ni o ọ̀rẹ́ níwọ̀n wà láìtàláì àṣàkẹ́ mi god bless you ọ̀rẹ́ níwọ̀n show tá a máa ṣe lọ́jọ́ sátọ̀dé nìyẹn show tá a máa ṣe ní ọjọ́ sátọ̀dé nìyẹn ọ̀rẹ́ níwọ̀n ọmọ aráyé le wo tó bá fẹ́ ṣoore rọra ṣe ọlọ́run like àwọn olóore ṣó ti yẹ god loves a cheerful giver but tó bá lọ yọ àdìdìrín pẹ̀lú giving eh? you are your own àwọn kan wà mi ì tí ì fẹ́ sọ̀rọ̀ débẹ̀ mi ì fẹ́ mix ẹ̀ mi ẹ̀ mọ̀kẹ́ mi kì í láìkí mix and match tó bá di Saturday a máa sọ̀rọ̀ dé oore ṣíṣe oore níwọ̀n ọmọ aráyé le oore mo rántí ìgbà tí mo wà ní glitz and glamour everyone is a celebrity that is my first group on Facebook 2017 glitz and glamour everyone is a celebrity mi ìmọ̀ bí a group yẹn gan ṣì wà ń bẹ̀ ń sin gan mi ò débẹ̀ mọ́ ó ní àwọn mẹ́ta kan ní group yẹn àwa obìnrin la wà ń bẹ tá pọ̀ jù mo ní kóníkálukú máa polówó ọjà ẹ̀ síbẹ̀ so that a lè máa patronize ara wa mi ìtẹ̀sí bẹ̀rẹ̀ sí níta cream gan-an gbà yẹn mo ní please advertise your products or your services ṣó ti yẹ yín àwọn èèyàn try wọ́n try wọ́n try so àwọn bíi mẹ́ta kan wá kọ pé o oh, i wish ṣe ń gbọ́ o àwọn mẹ́ta kan mo rí wọn mo rí comments wọn ó wà obvious mo rí dìmú pé o ọlọ́run jọ o bless mi o kémi náà lè rí ọjà máa tà so wọ́n wá kọ sí bẹ̀bẹ̀ ni pé kò sí nǹkan kan fún wọn láti máa tà mo wá go through ẹ̀ mo wá lọ bá wọn inbox mo wá bèrè náà number one mo ní à ẹ ṣẹ́yìn lẹ́kọ́ kọ́mẹ̀ntì pé à kọ́lọ́run bless yín o ìwòye àmọ́dún o kẹ́rin náà lè pè lọ́wọ́n tó ń tajà ó ní bẹ́ẹ̀ ni mà mo ní kí ló dé tẹ̀ ẹ ní ṣọ́ọ̀pù àwọn oníkùnkùn ní kò tí rí ṣọ́ọ̀pù nǹkan kan Can you e touch me Prince Tobi Oluomo how are you Yeye Oge International always looking sweet God bless you Prince Prince Tobi kò sí ni mo mọ̀ pé ó Taba pé Nàìjíríà ló wà tá bá máa ṣe give away wàá pẹ̀lú lágbára Ọlọ́run no matter what tó bá tiẹ̀ jẹ́ millionaire ni ẹ́ wàá ní èèyàn kan tó máa you are very very good mo rí pé consistent ṣó ti God bless you so glitz and glamour yẹn mi ti bẹ̀rẹ̀ sí ní tajà lórí Facebook but mo máa ń like àti máa promote àwọn èèyàn mo ní kọ́nùkálukú polówó ọjà ẹ̀ síbẹ̀ àbí iṣẹ́ tó to ń ṣe your career your profession your service your jobs your work your business anything you do your source of income àwọn èèyàn wá polówó kọ́mẹ̀tì mẹ́ta kan wá touch mi pé ah yà I wish pé mi náà lè polówó báyìí ọlọ́run jọ bless mi o ìwò next year kí mi náà lè polówó mo á lọ bá wọn inbox mi ò ní sọ iye tí mo fun wọn bọ̀ yín tẹ́ follow mi ẹ mọ ye ti mo fun àwọn meteta àwọn meteta. that was my first giveaway on Facebook my first giveaway on Facebook àwọn mẹ́ta ni mo fun ní owo yẹn mẹ́ta péré mo ní ẹ lọ bẹ̀rẹ̀ business number one number two number three mo fun ọ The growth oil is giving my hair a boost, and I used it for three weeks. Sister don't you Don Aki, God bless you. The growth oil is so good. It is extremely good. God bless you, sis. I really appreciate that feedback. So, mo wá fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta lówó. Hmm. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta ìkan kó tó dúpẹ́, ó tọ́jọ́ mẹ́jọ. Owó yẹn lẹ̀ ti wọ àkáǹtì ẹ̀ kó tó dúpẹ́ ó tó ọjọ́ mẹ́jọ sísá janet akísùrọ́jú miss uyege god bless you ah, mo ń wò pé ah, kí ló dé tẹ́lẹ̀ yìí o ṣé kò rí owó yẹn ni ìgbà yẹn kò dẹ̀ ṣe time tá a máa ń lo app lórí fóònù wa ń sìn time yẹn ó níbi kan ti máa ń lọ ṣọ́ọ̀tì eyín two thousand and seventeen màá drive lọ́bẹ̀ ó ní bàbá yẹn tó máa ń bá wa ṣe owó sí nàìjíríà ọmọ ghana ni màá ní please i want to send so so so so so amount to nigeria so mo wá send mẹ́tẹ̀ẹ̀ta ó dẹ̀ ti wọlé ó ti fún mi ní receipt ìgbà tó wá pé ọjọ́ kẹjọ mo wá pè kan àwọn méjì ti pè mí wọ́n ti sọ adúpẹ́ mà adúpẹ́ mà ẹ ṣeun o god bless you that's fine so ìgbà tó pé ọjọ́ kẹta ọjọ́ kẹjọ mi ì number three kó sọ̀rọ̀ mo wá pè àwọn ní ẹjọ́ máa ẹ má bínú fóònù mi ló bàjẹ́ fóònù mi ni ò dáa ó yẹ kí n ti pè yín lóòótọ́ mo ní fóònù yìí ò dá ṣé bí fóònù náà ni mo fi ń bá yín sọ̀rọ̀ ńsìn ẹ má bínú ẹ ṣá má bínú ẹ má bínú ta ló lè guess iye tí mo fún ọ̀hún mẹ́tẹ̀ẹ̀ta eléyìí ni màá fi mọ̀ bóyá ẹ follow mi ẹ jọ̀ọ́ bá mi kọ́ síbẹ̀ tẹ bá mọ̀ ni o tẹ bá sure ni o iye tí mo àwọn mẹ́ta péré ni o ọlọ́run lò mí fún three glitz and glamour everyone is a celebrity ṣó ti yé yín àwọn mẹ́ta péré mo kàn dẹ̀ yọ owó yẹn lákàntì mo dẹ̀ pín fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta sísítà mi olúwatóyìn adébáyọ̀ alẹ́kẹ̀sì welcome on board mà ṣàlàfẹ́ alẹ́ wà ṣóńdì ṣóńdán wàláì odidi ọjọ́ mẹ́jọ ó ní fóònù yìí ò dáa mo ní fóònù yìí ò dáa ní iye owó àdúró owó tí mo fún yín ẹ owó yẹn tẹ bá fẹ́ lọ ra tẹ bá fẹ́ lọ ra tẹ bá fẹ́ lọ ra odidi stand mtn 50 k ṣé 50 k ni màmá sọ 50 k báwo <laughs> ẹ ẹ ẹ tí mọ̀ mi gbogbo ẹ̀yin tẹ́ ń kọ́ síbẹ̀ ó jẹ́ pé ẹ follow me from two thousand and seventeen nìyẹn fifty k mo ní àwọn mẹ́ta èèyàn kọ̀ọ̀kan rárá o Foyekemi Afọlábí rárá o rárá o no sister Adéṣẹwà ọmọọba God bless you sister Victoria Adébáyọ̀ God bless you mi ní pè síta iye tí mo fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta kì í ṣèyàn kankan o àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni mo fún níye yẹn tí mo pè yẹn mo pin fún wọn ni i'm telling you ọkọ mi wà ń bí ó wà he's my witness 2017. thousand and seventeen sister ọmọdé ṣeré apìnkẹ́ àdé god bless you iye tí mo fún wọn nìyẹn àwọn meta. mo ní ah tẹ́fẹ́ tẹ́fẹ́ lọ́rọ̀ odidi phone kátẹ gbà pé fóònù yẹn ò dá iye tí mo fún yín sì máa ra ah, ó sì máa ra bí tó ti stand tó ta MTN gan i'm telling you mo lanu ni pé ah! <laughs> Jesus is Lord kò dẹ̀ pẹ́ ìnáwó fún mi lóyè kò ju bí oṣù méjì ìnáwó fún mi lóyè mo dẹ̀ sọ nínú group yẹn o mo náà ti fún mi ní yèyé àṣà níjẹ̀bú mo níbọ̀ mi ò lè lọ mi ò lè lọ because christian ni mi mi o like oye, ti mama máa lọ sí ààfin tá máa gbé kan sí mi lori, tá ma kun kinní kan sí mi Lara, mi o fe. so ye faji ni mo fe, mo ní mo sọ fún kábíyèsí yẹn mo ní mi o lè wá ẹ má bínú kábíyèsí mi o lè wá lọ́nà ni màá ti ṣe oyè mi anything tẹ́ bá fẹ́ kí n fún yín màá fún yín ran community yẹn lọ́wọ́ mo ní bọ̀ ẹ má bínú o òun ló jẹ́ kí n ṣe patí mo ṣe ní two ṣó ti yẹ yín mo dẹ̀ pin àwọn pípù yìí mo sọ fún wọn ah, mo ní mo máa ṣe patí o nǹkan kan o wọn sọ ha dàbí mo ṣe ń sọ̀rọ̀ yìí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ò pè padà dàbí mo ṣe ń ṣe ṣóò yìí wọn ò pè padà àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn ò pè padà àdmí mi bínú ó ní ẹjọ́ mọ̀ báwo ni kí báwo lẹ ṣe máa ṣerú nǹkan báyìí owó yẹn ti pọ̀ ju wáyé tẹ́ ṣe máa lọ fún wọn wáyé kíníkan kíníkan wàláì wọn wá ṣe bẹ́ẹ̀ pé it's one of those things <laughs> onímọ̀ọ́kú àwọn mẹ́tẹ̀ẹ̀ta mo wá kúrò ní group yẹn dàbí mo ṣe ń sọ̀rọ̀ mi ò tún padà sí group yẹn dáàdì wa yorùbá ló burú jù welcome aboard sá ó jù yẹn lọ àwọn mẹ́ta àwọn mẹ́ta one million ni mo fún àwọn mẹ́tẹ̀ẹ̀ta kì í ṣe èèyàn kankan one million one million for three people so àdúgbò mi bínú ó bínú ó bínú mo ní kó má bínú mo ní kó máa run page yẹn tó bá lè run ẹ̀ tí ò bá dẹ̀ lè run ẹ̀ kó fi sílẹ̀ mo ní mi ì tún padà sí mọ́ tàbí mo ṣe ń ṣe show yìí i'm telling you mi ò mi ò wọn ò tún pè mí kọ́ tẹ̀ bèrè pé ṣálá merry christmas even ìgbà tí mo joyè ẹ mọ̀ pé mo ṣe show nígbà tí mo joyè tán tí mo bínú pé bí mo ṣe pè wọ́n tó wàláì wọn ò sọ congratulations wọn ò sọ kankan ìgbà tí èmi ni mo tún pè wọ́n. <laughs> mi ti ìrírò ẹ̀ rí ó wá jẹ́ kí n súnra kì wo give away tá a ṣe ní bíbá yìí hundred thousand ní last month eni meta péré lo wa dupe, eni meta ẹ bèrè ẹ bèrè lọ́wọ́ àwọn admin mi ẹni mẹ́ta péré iṣẹ́ olúwa bá dènà ló bá mi send ẹ̀ sí nàìjíríà ios money transfer oni ni mo kówó yẹn fún bìkan mi ò lè máa ṣe ní kọ̀ọ̀kan mẹ́ta dàbí mo ṣe ń only three people came back to say thank you last month ìyẹn tún kọ́ ṣèbí ìyẹn tún ṣojú yín last month only three came back to say thank you so irú nǹkan báyìí ó lè máa jẹ́ kó rẹ̀ súyàn ṣe even though kékeré ni mo ní as in small but nínú small yẹn náà tó bá tẹ̀ ṣe gàrí àbí kúlíkúlí lẹ máa fi rà á lè ra kúlíkúlí á lè lè ra gàrí ẹni tó bá lè fihàn ní kúlíkúlí ó yẹ kó lè sọ pé ẹ ṣé o ṣó ti yé yín ó yẹ kó lè sọ ẹ ṣé o ah, ẹ̀rọ àwọn èèyàn bà mí o wàláì that is why ló jẹ́ kí n relax àti ra machine àti ra ọ̀kadà àbí ra mo mo relax mo relax gan kì í ṣe kan tí mi lè ṣe bọ kìíní yẹn mi wà pushed mi wà impressed láti ṣe ṣó ti yé yín god bless you that is too bad eléyìí tó ṣiṣẹ́ last month hundred thousand ẹ last month ṣèbójú yín ni mo pín lá ṣèbí mo kọ orúkọ wọn sí wọ́n rí orúkọ wọn èèyàn ẹni tó jẹ́ nàbà tí nìyẹn gan torí pé mo gbórúkọ jáde lórí facebook ni ìbá má dúpẹ́ ìbá má dúpẹ́ number one ó dúpẹ́ number two ó dúpẹ́ number three ìgbà tó wá rí i pé ní facebook ah yóò gẹ́tì publish orúkọ ó wá bá mi ní bọ̀ sóní thank you ma ah. mo ní olúwa ṣeun telling you sàjẹ́ká máa ṣe ṣó wa lọ ọlọ́run nìkan ló máa ń san oore padà fún yàn ṣùgbọ́n ó yẹ kéèyàn dúpẹ́ point mi nìyẹn not as if i'm expecting any favour from them but téèyàn bá ó tẹ̀ jẹ́ kọ́ọ̀pù tó wà lọ́wọ́ mi lèèyàn fún yàn ó yẹ kéèyàn lè sọ thank you that's all kò ṣe kó pretend when it's one of those things ṣòtì èyí sister mi sílẹ̀ welcome on board so jẹ́ ká máa ṣe show wa lọ pàápàá àwa obìnrin that is why people don't want to help again that is true. Me, ì dẹ̀ any comment ah comment ti fò lọ. kò sí wàhálà ẹ jẹ́ ká máa ṣe ṣó wa lọ tó bá di Saturday a máa sọ̀rọ̀ tó deep kì í ṣe àwọn irú nǹkan báyìí a máa sọ̀rọ̀ tó deep nípa oore ṣíṣe ṣe mọ̀ pé oore ṣíṣe ilé this is just the physical aspect àwọn kan wà tó jẹ́ spiritual aspect people can be so funny bẹ́ẹ̀ ni Mr Denzel Upington God bless you I'm telling you eléyìí tá a ṣiṣẹ́ last month ẹ bèrè lọ́wọ́ ṣé olúwa bádìnà òní mo kówó yẹn fún náà òní mo kó fún mo dẹ̀ fún lákàntì mo ní ó yẹ bá mi sẹ́ǹdẹ̀ sí gbogbo wọn ó dẹ̀ sẹ́ǹdẹ̀ ó screenshot ẹ̀ sí mi mẹ́ta péré ló even ìkẹta ó rọ́jú ni torí pé orúkọ ẹ̀ jáde lórí Facebook ní ìbámà wa àwọn tó kù báyìí wọ́n lọ bí orí tó sọ́ọ̀gì ni so kò sí wàhálà ah, mi ì rí kọ́mẹ̀ntì kà ó jáì jáì jáì ẹ má bínú o ah, ah, kí ló dé sí kọ́mẹ̀ntì kí sísá kíláyé lára welcome on board Temitope Idowu, whatever one does in this life, you don't do it for man. You are daft. O daft, ta ló sọ pé for man. O daft, o dẹ̀ kókọ ti wù sétí. Ṣó ti yẹ block, you don't belong here. Irú àwọn aláìmoore bíi ti ẹnìyẹn òpònú. rada. rádaràda, ayíràdà, afọ́fúngbému, orí ẹ̀ dàrú. so torí pé you do it for God kò yẹ kán dúpẹ́ tọpọlọ ò bá yòrò kò yẹ kán dúpẹ́ kéèyàn kan kó five hundred thousand fún ẹ kò yẹ kó dúpẹ́ it's for you do it for God ó ponú ọ̀dẹ́sìn ni ẹ́ díọ̀ ṣẹjẹ́ ká sọ̀rọ̀ nípa ogun tó wà nínú ìgbéyàwó ṣe rí àwa obìnrin ojú wa máa ń rí màbo nínú ìgbéyàwó mi ò nítàn yín ojú àwa obìnrin ó máa ń rí màbo Ninu ìgbéyàwó ojú àwọn ọkùnrin náà máa ń rí màbo nínú ìgbéyàwó bó ṣe wà nílìkì ló wà ní gbàǹjà ọkùnrin míì náà tó bá ti lọ ṣe mistake fẹ́ ìyàwó oníyàwó wàhálà nìyẹn tí obìnrin náà bá lọ ṣe mistake fẹ́ ọkọ ọlọ́kọ wàhálà nìyẹn ṣó ti yẹ yín wàhálà nìyẹn ẹ jẹ́ kí n máa ka kọ́mẹ̀ntì dáadáa sọ́dà màá lè mọ ẹni tí mo máa jù sí ṣáláńgá tẹ́ ẹ̀ bá rí notification ẹ sẹ́ẹ̀tì ẹ̀ sísítà mi sísítà mo sanas ẹni ẹ̀ rí notification bí a sẹ́ẹ̀tì yín ni kì í ṣe facebook facebook ó like kí a máa facebook ó like kí èèyàn kó máa sísítà moyo mo pé báwo lẹ ṣe mọ̀ you will send money to them in nigeria you will be the one to call them and ask them whether they have received god bless you ẹ send owó sí àwọn ará nàìjíríà wọ́n á gbowó yẹn o ẹ ti rí àláàtì pé wọ́n ti owó yẹn ẹ tún pè wọ́n pé à ṣé ẹ ti rí owó yẹn àá ti rí kò yẹ kó jẹ́ ìwọ tó send owó ni wàá máa pè that is my own kò yẹ kó jẹ́ ìwọ tó send owó ni wàá máa fi fóònù lé wọn ẹ jọ̀ọ́ ṣé ẹ ti rí owó yẹn gbà o ọ̀rẹ́ ṣó ti rí owó yẹn gbà àǹtí ṣé ti rí gbà no kò yẹ kó jẹ́ ìwọ tó wà nílùú òyìnbó tó send owó sí àwọn ará nàìjá ni wàá tí wàá máa wá fóònù tí wàá máa pè wọ́n lọ́jọ́ kẹta ọjọ́ kẹrin àbúrò ṣó ti rí gbà àǹtí mi ṣe ti rí gbà àá ti rí gbà kí ló dé tẹ́ lè pè mí déètì tẹ́ ti rí gbà kẹ́dẹ̀ dúpẹ́ that is my point why wait for eight days why wait eight days ìbá àti ẹ̀jẹ̀ ten naira why wait fún ìgbà tó tí ẹni yẹn máa pè é padà pé ṣé o ti rí gbà wàá mo ti rí gbà immediately thirty cent ẹ̀ náà ni mo ti rí àláàtì why tó ṣe dúró dìgbà yẹn o ò ṣe lè immediately àbí kó lọ ra credit kó lọ top up àǹtí mi ẹ ṣé o ọ̀rẹ́ mi ò ṣé o àbúrò mi ò ṣé o ẹ̀gbọ́n mi ò ṣé o why ah, ó ga o ó di Saturday ìṣá mi ì sí ìbá sí ṣóyè yín ogun tó bá wà nínú ìgbéyàwó èèyàn ó lè affect tó bá jẹ́ obìnrin ló ní ogun hmm? á affect ọkọ á affect àwọn ọmọ tó wà nínú ìgbéyàwó ogun dàbí iná ni ó máa ń ràn ogun is hereditary ó lè má wà genetic but because tó bá wà genetic àwọn olóyìnbó á lè máa rí i ogun is hereditary that means pé ó máa ń ràn láti ìran kan dé ìran kan dé ìran kan dé ìran kan dé ìran kan tí ìyá ìyá bá ní ogun á ràn sọ́dọ̀ ìyá látọ̀dọ̀ ìyá á tún ràn sórí àwọn ọmọ ogun ó strong gan ìpìlẹ̀ tó strong ni the show keeps freezing ṣé tí yín ló freeze ni because kò freeze lọ́dọ̀ tèmi bíbá yìí o gbogbo fóònù méjèèjì tó wà níwájú mi ni mò ń wò kò freeze. sister queen god bless you. so tí àwọn bá fẹ́ ṣègbéyàwó ẹ jọ̀ọ́ ẹ wà very very very very careful kí ló máa ń fa ogun nínú ìgbéyàwó obìnrin lè ní ogun ọkùnrin lè ní ogun ṣùgbọ́n ilé tó burú ni ki obìnrin lọ fẹ́ fámìlì ọkọ tí ti ní ogun jésù ẹni yẹn máa regret pé òun wá sílé ayé téèyàn bá ṣe mistake tó lọ fẹ́ ọkọ lọ́kọ kì í ṣe fẹ́ ọkọ lọ́kọ àsìn èèyàn snatch oko asin lo fe wrong husband wrong man ẹni to feel pé o fe kọ́ lo fe. it freezes hairs too wọ́n ló freeze admin ba mi wo. wọ́n ní show one freeze ló bá dé ẹ má tàǹpà pẹ̀lú show wa o bó ṣe wà nìyẹn Olani, adr abiola god bless you point mi nìyẹn tí ẹlẹ́nu gbọ́ ọ̀rọ̀ kan sọ pé à ah, tí à ń bá ṣe oore ọlọ́run ló san oore ta ló sọ pé kéèyàn san oore báwọn nǹkan ṣe ń gba ọ̀dọ́ ọ̀pọ̀ ntẹ́ ẹ̀ ní skul lélẹ̀ kò sẹ́ni tó sọ kéèyàn san oore padà àní kéèyàn dúpẹ́ dúpẹ́ yàtọ̀ sí san oore ta ló dúró de oore kí ni àwọn yẹn fẹ́ san ta ló dúró de ẹ̀san ẹ̀san báwo ọlọ́run ló ba ẹlẹ́san à ń sọ̀rọ̀ dúpẹ́ kì í ṣe san oore padà ṣó it's not freezing god bless you ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa courses níbi tí ogun ti ń wá nínú number one wrong foundation Short ti yé wrong foundation tí wrong foundation ìpìlẹ̀ that, that means pé ìpìlẹ̀ ìpìlẹ̀ marriage tó bá ti wọ́ wá ó máa affect ọkọ ó máa affect ìyàwó ó máa affect ọmọ ẹ jọ̀ọ́ mo fẹ́lẹ́dàá bẹ̀ yín àwa tá ti wà nínú ìgbéyàwó a ní choice a máa bẹ Olúwa ni kó work ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń wò mí tí ẹ tí ìwọnú ìgbéyàwó àbí tẹ́ ẹ ní àwọn ọmọ tó máa ṣègbéyàwó ẹ jọ ìpìlẹ̀ márèjì ó mátà o ìpìlẹ̀ márèjì ó ṣe kí ni ó mátà bíbélì gan sọ ó ní tí ìpìlẹ̀ bá ti bàjẹ́ kò sí kan tí olódodo lè ṣe ìpìlẹ̀ ó foundation of your marriage ọkọ tó o fẹ́ ìyàwó tó o fẹ́ ṣé Ọlọ́run ló yàn fún ẹ Show ó kàn déédéé wù ẹ́ because some people marry for different reasons àwọn míì báyìí tí wọ́n fẹ́ marry ọ oh, yeye oge ẹjọ ẹ bá ń wọkọ àókè eré àbọlẹ nídọkọ sí ìlú òyìnbó kó ga kó dúdú kó lẹ́yinjú kó handsome kó ṣe mọ́sù kó dẹ̀ lówó màní ẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni irú ọkọ tí mo like nìyẹn ah, kò sí wàhálà àwọn ọkùnrin míì tẹ́ bá bèrè lọ́wọ́ wọn irú ìyàwó wo lẹ fẹ́ oh yeye oge oh my god ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ìyàwó so ga so pretty báyìí so pọ́n lásòkè nísàlẹ̀ àbí kó dúdú kó máa dán kó lọ́yàn kó nídìí kó dẹ̀ tún ṣe kí ni kó mèrè ṣe <laughs> tó bá pẹ̀lú ìkan nínú àwọn pípò yìí o ti gbé gbági gbòòsà you don't marry by parents, tí ọlọ́run ò bá rí lè yàn fún ẹ tó bá lọ ṣerú mọ́rẹ́jì bẹ́ẹ̀ àfàìmọ̀ kó má bá ogun pàdé mọ́rẹ́jì kò ń ṣe nǹkan tó easy ẹ wo ṣóò àǹtí tá a ṣe lọ́jọ́ sátọ̀dé yẹn ẹ wo mo jókòó mo fi ẹ̀mí gbé ṣóò yẹn Rónkẹ́ Adédúró welcome on board Kétì Rónkì ṣe é mi pa mi sister mi ẹ̀jẹ̀ mi mo jókòó mo fi ẹ̀mí gbé mo rí pé a lot ni nǹkan tó ti wọ́ wá a lot ó ti wọ́ láti ìbẹ̀rẹ̀ i'm telling you ó ti wọ́ láti ìbẹ̀rẹ̀ tí à ń bá lọ fẹ́ ọkọ tó ní ogun nínú ayé ẹ̀ marriage yẹn máa fìyàn lakalaka á dé stage kan wàá fẹ́ pack out á dé stage kan wàá máa contemplate láti ṣe divorce àbí kó o ṣe separation i'm telling you That is why before you go into any relationship, before you go into any marriage, investigate properly. Research, then pray about it. Jẹ́ kí Ọlọ́run kó là ẹ́ lójú, kó lálàá, kó ríran, kó gbọ́ If not, tó bá lọ dúró pé Americana ni mo like, baba sọ wà ní lẹ́kí ni mo like mo like baba sọ wà ní Canada in fact ye mo like kọkùnrin kó ṣe muscle ṣọ́ọ̀sì èyí kó ní six packs mo dẹ̀ like kó máa lo perfume gan wo kì í ṣe nǹkan like it is not so much about what you like it's about what God has ordained for you who God has ordained for you if not wàá gbé gbági wàá tún sá ó wo marriage gbóná ju omi omi radiator lọ ó gbóná ju wẹ́dà tó wà ní Sokoto àti Maiduguri lo. i'm telling you ó gbóná go, o ó gbóná ju oven lo ó ń yoruku tó bá sáwọnú ẹ̀ wàá tún sá jáde you rush in you rush out you fumble the marriage crumbles i'm telling you ogun wà nínú ìgbéyàwó téèyàn lè fojú rí ẹ wo show tá a ṣe lọ́jọ́ sátọ̀dẹ̀ èmi ti tún show yẹn wo táyìn ò bá ti tún o mo jókòó mo rí i pé ogún ó wà nínú ayé ìyá ìyá wọn ogún dẹ̀ wà nínú ayé bàbá yẹn ogún méjèèjì ló sọwọ́ tó wá ń jà lórí àwọn ọmọ ogun ilé ó lè sowọ́pọ̀ mọ́ ogun tìta ẹ jẹ́ ká máa ṣe ṣó yìí if you marry a wrong wife you are in trouble if you marry a wrong husband you are in trouble i'm telling you you are in trouble ègún ìdílé láti ilé ìyàwó àbí láti ilé ọkọ ṣẹrí ti ilé ọkọ yéyeyeyeyeye àwọn yẹn wọ́n kọ́ pẹ̀tẹ́sì. To bá lọ fẹ́ ọkọ tó ní ogun ẹ mọ rísì tí ogún ṣe ń ja àwọn míì nínú ìgbéyàwó òun náà ni mo fẹ́ sọ fún yín ogún ja àwọn míì nítorí pé àwọn náà fúnra wọn choose ọlọ́run ò choose fún wọn most of you bá ṣe ń ṣe ṣóò tí má béèrè lọ́wọ́ yín pé ọṣẹ ọlọ́run ló yan ọkọ yín fún yín ẹ nílè tètè dáhùn ẹ máa hesitate láti dáhùn ẹ máa wà reluctant láti dáhùn ẹ máa ṣe slow motion láti down. because most of you ẹ marry because of worldly things pàápàá àwọn obìnrin tó wà nílùú òyìnbó most of them torí pé ọkọ wọn fẹ́ mú wọn wá sílùú òyìnbó ló jẹ́ kán gbà fún ideally tó bá jẹ́ bọ̀bọ̀ tó wà lóko ẹ nígbà even èmi tí mo wà níbí báyìí ṣùgbọ́n èmi mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run èmi ti gbà fún ọkọ mi gan kí tó mọ̀ pé ìlú òyìnbó ló wà that is me because èmi súnmọ́ Ọlọ́run kí tó má rì gan mo ti máa ń sọ story mi fún yín orí ilẹ̀ ni mo máa ń sùn sí ní church ní orí ẹní èmi àti ọmọ ọ̀dọ̀ mi Múlíká èmi súnmọ́ lọ́hùn gan mò ń gbàwẹ̀ mò ń gbàdúrà ọkọ mi náà níbi tó wà òun náà ń gbàwẹ̀ òun gbàdúrà kí ọlọ́run tó connect àwọn méjèèjì papọ̀ mi ò lálàá pé mo máa fẹ́ ara London rárá gbogbo ọkàn mi bí òǹdó bí òǹdó ni kẹ́nìyẹn wà ṣó ti yé yín gbogbo mẹ́rin tèmi èmi mẹ́rin mi ò tẹ̀ sí nílùú òyìnbó bọ̀ mo mọ̀ pé mò ń gbàdúrà sọlọ́run mò ń gbàdúrà gidi ọlọ́run dẹ̀ tún fi àwọn èèyàn ọlọ́run ó tún fi wọ́n kẹ́ mi so ó jẹ́ kí ìrìn àjò mi láti lè rí ọkọ gidi ó jẹ́ kó ṣeé ṣe ṣó ti yé yín ọkọ mi náà níbi tó wà òun náà ń gbàdúrà ó ń gbàdúrà kíkan kíkan ọlọ́run dẹ̀ join àwọn méjèèjì papọ̀ ṣùgbọ́n láyé òde òní kò kí ń sábà rí bẹ́ẹ̀ a lot of people married, marry for different reasons èèyàn míì ó máa marry ṣètìgbọ́ sister god god god's time me i always think about separation ọlọ́run ò ní jẹ́ kẹ́ separate ọlọ́run á gbàkóso ẹ mọ̀ pa ti june sí mo ti bẹ̀rẹ̀ counseling mo mọ bẹ̀rẹ̀ counseling láti ọ̀la lọ lágbára ọlọ́run alàyè láti ìrọ̀lẹ́ ọ̀la lọ mi ò lọ bíṣẹ́ lèní mi ò dẹ̀ lọ lánàá but ọ̀la June two màá bẹ̀rẹ̀ counseling it is not free you will pay ṣó ti yé yín because my time is money my time is money tí má fẹ́ ṣe counseling mi ò kì í dúró lọ́fíìsì màá gbé mọ́tò màá lọ sí quiet serene and conducive environment láti lọ ṣe counseling gbogbo period tí màá ma fi kúrò níbi iṣẹ́ yẹn mo ti sign pé mo ti jáde wọn ò ní sanwó ẹ̀ fún mi tí màá tún drive ẹ mọ̀ pé London you can't just park anywhere ó ní àwọn ibìkan tó jẹ́ pé o lè park àwọn ibìkan wà tó bá park wà tún sanwó màá dúró dè yín títí tí ẹ máa fi pè wọlé màá bá yín sọ̀rọ̀ kì ní ẹ̀ṣẹ̀ kan kì í ṣe so that is why ni counseling tèmi consultation mi is not free ojú gbangba ni mo ti ń sọ it is not free anybody to bá ń ṣiṣẹ́ tí kò gbowó congratulations èmi ń ṣiṣẹ́ èmi ń gbowó that is me gbogbo ọ̀la ń gbàdúrà ká ṣiṣẹ́ ká dẹ̀ jèrè ṣó ti yé god bless you. ṣẹ̀rí téèyàn bá fẹ́ ọkọ tó ní ogun ìdílé jesus is lord pápá àwa obìnrin ẹ mọ rísì tí mọ́rẹ̀jẹ̀ èèyàn mi ò kò lè work nílé ayé because ẹ ti lọ fẹ́ ọkọ tó ní ogun number one tó bá lọ fẹ́ ọkọ tó jẹ́ pé nínú ilé ẹ̀ wọ́n ti sàmì sí lára marriage yẹn oni ní work tó bá lọ fẹ́ arákùnrin àbí ọmọkùnrin kan tó jẹ́ pé ìyá ẹ̀ ó ti fi dájọ́ ẹ wo story ta a ṣe lọ́jọ́ Saturday Anti to gbe show wa ó ní wọ́n lọ gbàdúrà níbì kan ó ní àwọn wòlíì yẹn sọ pé àǹtí ẹ ti ṣe mistake ọkọ tẹ́ fe yo yìí o ọkọ tẹ́ ẹ ti fi dájọ́ ìyá ẹ̀ ti fi dájọ́ ìyá ẹ̀ ó ti ní ọjọ́ lórí ẹ̀ tí ọmọ yẹn máa kú why tẹ́ ṣe wá fẹ́ that is why lẹ ṣe rí obìnrin míì tó jẹ́ pé títí marriage á fi wọ twenty years ó máa máa gbàwẹ̀ ni ó máa máa gbàdúrà ni ọkàn ẹ̀ ò ní balẹ̀ because ọkọ tó lọ fẹ́ máàkì ti wà lára ẹ̀ kìdẹ́ ṣe máàkì látọ̀dọ̀ wọn ọ̀tá tó wà níta máàkì látọ̀dọ̀ wọn ọ̀tá tó wà nílé máàkì látọ̀dọ̀ ìyá ẹ̀ gangangangangangan àbí látọ̀dọ̀ bàbá ẹ̀ pàápàá ìyá ẹ̀ mọ̀ pé àwọn ìyá ọkọ mi wọ́n kànràn gan ọmọ mi tó jẹ́ ọmọkùnrin mi ìyá ẹ̀ ò fẹ́ kó má rì ó ti fi dájọ́ ó ti fi kádàrá ẹ̀ ó ti fi ó ti pin sórí àwọn ọmọ ẹ̀ tó kù tó bá wá lọ wá from nowhere pẹ̀lú ọkùnrin tó fẹ́ fẹ́ nìyẹn wọ́n máa rí ẹ̀ as umbrella fún ọkùnrin bẹ́ẹ̀ wọ́n máa as vision helper as destiny helper fúnrú ọmọ bẹ́ẹ̀ wọ́n máa rí as canopy fúnrú ẹni bẹ́ẹ̀ wọ́n máa rí as shield as protection irú ìyá bẹ́ẹ̀ kò lè ever like ẹ pàápàá tó bá wà prayerful òun gbàdúrà òun gbàwẹ̀ òun gbàdúrà fọ́kọ ẹ pápá olúwa ọkọ mi olúwa jọ ràn ọkọ mi lọ́wọ́ olúwa jọ gbọ́kọ mi dìde ọjọ́ olúwa jákọkọ mi pàdé olùrànlọ́wọ́ tó bá lọ ṣọ́ọ̀ṣì báyìí tó bá gbàdúrà mẹ́wàá ọkọ ẹ̀ méje tiẹ̀ mẹ́ta ọkọ ṣá ọkọ ṣá ọkọ ṣá ìyá tó ti fi pààrọ̀ yẹn kò ní láìkẹ́ nǹkan tó ṣe àǹtí tí a gbéṣọ ẹ̀ wá lọ́jọ́ sátọ̀dé nìyẹn ẹ rí pé àǹtí yẹn tẹ bá rí àǹtí yẹn bó ṣe rù ú sìn mí lè lo rù is an understatement àǹtí yẹn ti ó ti ó ti gbẹ tán àsìn kéèyàn gbẹ tán wọ́n sọ fún wọn ní àǹtí ọkọ tẹ́ ẹ lọ fẹ́ yìí ah, wáì tó ṣe jẹ́rú ọkọ tẹ́ ẹ lọ mọ́rin ọkọ tí ìyá ìyá ẹ̀ tó dẹ̀ jẹ̀lé lójú ọkọ tó fi dájọ́ ni ó ti fọmọ ẹ̀ dájọ́ ó dẹ̀ wá rí i pé ẹ̀yin gangan lè fẹ́ yọ kúrò nínú òṣì ẹ̀yin lè fẹ́ gbà sílẹ̀ ẹ̀yin lè fi àdúrà ìkú ìpẹ́ ẹ̀yin lẹ́ fi àdúrà guide ẹ̀ ẹ̀yin lẹ́ fi àdúrà gáàdì ẹ̀ ẹ̀yin lẹ́ fi àdúrà protect ẹ̀ ẹ̀yin lẹ́ fi àdúrà ṣe umbrella àti canopy fún inú ìyá yẹn ò dùn ìgbà tí ọmọ yẹn kú ó pa ọkọ àǹtí yẹn ọkọ àǹtí yẹn ó slump ó dẹ̀ kú láì ṣàìsàn ó dédé ní heart attack kò sí kankan tó ṣe é because aunty oh, ó insist pé òun ló máa fẹ́ ó dẹ̀ wà prayerful Oh, dẹ̀ wà loving Oh, dẹ̀ tún jẹ́ èèyàn kan tí ọwọ́ ẹ̀ jí sówó inú ìyá yẹn ò dùn ó pa ọmọ yẹn dànù kì í tún ṣe pé pa á nìkan ó tún wá lọ kọjú ìjà sí àǹtí yẹn tẹ bá rí àǹtí yẹn mo mú pen dani. i wish that's right bí auntie yẹn ṣe rí ń sìn ni ẹ rí pen tó wà lọ́wọ́ mi this eye pencil bí àǹtí yẹn tó ṣe wedding two thousand and fifteen ló ṣe wedding bó ṣe rí leléyìí nísìn ó sanra tẹ́lẹ̀ tó sanra tó lómi lára tó rí rùmúrùmú bí àǹtí yẹn ṣe kù leléyìí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí bí àǹtí yẹn ṣe kù leléyìí ìgbà tí mo rí wedding pictures ẹ̀ tí mo rí present condition ẹ̀ omi omijé jábọ́ lójú mi kí ló fà ilé ọkọ ká ní àti yẹn e ò fẹ́ ọkọ yẹn lọ́jọ́ iwájú ìbá má kó wàhálà tó kò ń sìn tí àti yẹn e bá bọ́ nínú ẹ̀ e, ṣóòm lọ́kì bàìmọye àwọn ìyá wa tí wọ́n tètè kú nígbà tí àsìkò tí ì tó ogun ilé ọkọ ló jẹ́ kán tètè kú ogun ilé ọkọ ó lè jẹ́ kóbìnrin tètè kú obìnrin ogun ilé ọkọ ó lè jẹ́ kóbìnrin míì ní mental problem ogun ilé ọkọ ó lè jẹ́ kí ọwọ́ obìnrin míì kó má tètè lọ sókè ogun ilé ọkọ ó lè jẹ́ kí èèyàn má rọ́mọ bí èèyàn míì bá ti rọ́mọ bí ká ní ọkùnrin míì ló fẹ́ bàmọye obìnrin tó yẹ pé kò ní gbọ́ pa kò ní gbọ́ po títí wọ́n fi wọlé sùn kì í ṣe pé wọn ò ní wùm kì í ṣe pé fallopian tube wọn ò dáa ọkọ tán lọ fẹ́ ni tán bá change ọkọ yẹn ẹ rí i pé wọ́n máa rọ́mọ bí immediately bàmọye obìnrin míì sẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n wà ní ipò tán wà àìrọ́mọ bí yẹn kì í ṣe pé bóyá problem wà nínú wọn no ọkàn tán lọ fẹ́ ni tán bá change ọkọ yẹn ẹ rí pé kó tó pé six months wọ́n á róyún ní mo rí èèyàn bíi méjì mẹ́ta tó ṣẹlẹ̀ sí ó ti ń fẹ́ ọkọ ẹ̀ fún twelve solid years kò gbọ́pá kò gbọ́po wọ́n á sọ pé kì í ṣe ọkọ ẹ̀ ló fẹ́ pé ọkọ ọlọ́kọ ló fẹ́ kó lọ change ó lọ change ẹ̀ kò pé six months lady yẹn bímọ kò pé six months lady yẹn lóyún sorry ó lóyún tó bá jẹ́ pé kò change man nìyẹn títí a fi pé fifty tá a fi pé sixty tá a fi pé seventy bí ìbá ṣe wà nìyẹn ìbá mà lọ́mọ láyé mo ń sọ mo ní ogun ilé ọkọ ó kànràn gan ó strong stronghold ni tó yẹ pé èèyàn ní láti wú ti gbòǹgbò ti gbòǹgbò pàápàá táwọn àwọn fámìlì ọkọ míì wọ́n jẹ́lọ̀sì dákú tán bá ti lè rí pé ìyàwó wọn ń ṣe rere ó tán ìbínú dé fámìlì ọkọ mi wọn láìkì ìyàwó tó ń jẹ́ mílíọ̀nìà wọn láìkì ìyàwó tó ń lo mọ́tò wọn láìkì ìyàwó kó kọ́lé kó forúkọ sí wọn láìkì ìyàwó tó ní business wọn like ìyàwó tó ń ṣe rere èèwọ̀ wọn ni wọ́n wa toxic sí nǹkan rere wọ́n máa wọ́n bìlì pé irú obìnrin bẹ́ẹ̀ ó ti lo orí ọkọ not know pé oníkálukú ló mú kádàrá tiẹ̀ wá sáyé kò síbi tó wà nínú bíbélì pé ọkùnrin gbọ́dọ̀ lówó ju ìyàwó ẹ̀ lọ kò síbi tó wà mi ò ṣe muslim bọ̀ mo mọ̀ pé kò sí nínú quran náà pé ọkọ ó gbọ́dọ̀ lówó ju ìyàwó lọ oníkálukú ló yan kádàrá tiẹ̀ wá sáyé obìnrin míì àti kọ́ pé tó bá dáyé ó máa lówó ó máa nílé ó máa lọ́lá ó máa lógo ọmọ ológo ni ọkùnrin míì kẹ̀dẹ̀rẹ́ ògo tiẹ̀ ó kàn máa wà average ni tó bá ti lè lọ mọ́rì ọmọ ológo ògo wúmọ̀ yẹn wá máa búyọ àwọn fámìlì ọkọ wọn wá lanu sílẹ̀ bíi kìnìún wọn á lanu sílẹ̀ bíi thirty six kìnìún pé ó sì lórí ọmọ wọn ó sì lórí ọmọ wọn ni wọ́n ti gbàgbé pé ògo tí obìnrin yẹn mú wá ó yàtọ̀ kò sí òfin nínú bíbélì tó ní ìyàwó ò lè lówó ju ọkọ ẹ̀ lọ no oníkálukú ló mú ọ̀tá tiẹ̀ wá látọ̀run I'm telling you that is why. ṣe máa ń rí àwọn ìyá ọkọ àwọn àbúrò ọkọ àwọn ẹ̀gbọ́n ọkọ míì tá máa lọ lé àwọn ọmọ wọn ọkùnrin cha cha cha cha cha cha cha cha cha jà jà jà jà jà níbẹ̀ ni àríyá ọkọ míì báyìí tó bá ti lè déwájú ilé wọn báyìí tó bá ti jeep number one orí car number two orí jeep number three ó tán wọ́n ti fi gbogbo owó ra mọ́tò tán o irú ìyá yẹn tó bá dénú ilé wọn for example ká ṣe rí ìyá kankan kó kàn kúrò nílùú wọn kó lọ síbi lẹ́kì àbí àjá kó wá débẹ̀ kó wá rí mọ́tò mẹ́rin tán pààkì síta inú ẹ̀ ò lè dùn ṣàṣà ni ìyá ọkọ tí inú ẹ̀ máa dùn àfi ìyá ọkọ tó bá ní ẹ̀mí olúwa lára ìyá ọkọ tó bá kúrò ní fílẹ̀jì ẹ̀ tó bá lọ síbi lẹ́kì àbí àjá anywhere ní àwọn àdúgbò olówó Victoria Garden City ni, Amen Estate ní Banana Island ni, eh, anywhere To ba jẹ́ àdúgbò olówó ṣàṣà seventy percent of yako. To ba koko kọ́kọ́ dérú To ba tó bá rí nita. bíi márùn-ún countenance ẹ̀ máa change. <laughs> ojú ẹ̀ máa le. Hey wọ́n ti fi gbogbo owó ra mọ́tò tán ó mọ wà nínú ẹ̀ ó lè má sọ síta tó bá wá wọlé torí gbogbo sẹtí tó rí tó dàbí ilé ọba tó dàbí paradíṣe yéè ànọ́dà ìbànújẹ́ ìyẹn ìyá kọ́ ní o ànọ́dà ìbà ọmọ ẹ̀ wà bẹ́ẹ̀ o ọmọ ẹ̀ lọ́kọ́ o tó bá tún rí lẹ́yìn tó tún tò mírímírí ànọ́dà ìbànújẹ́ tó ti dé nìyẹn tó bá wá di time tó fẹ́ serve màmá ní dining ẹ̀ka ìṣe Come and serve mama. Okay, ma. Come out to gbogbo dish lọ Ha! Oh wow! ó ti fi gbogbo owó ọmọ, ó ti fi ó ti fi rẹran tán. Ìyá yẹn máa ma tọ̀ sí pátá ni ẹni tó máa ma bèrè tọ́lẹ̀tì. Ọkàn ẹ̀ ò tún balẹ̀ mọ́. Tó bá fẹ́ lọ́jọ́ mẹ́ta tálẹ̀ àá lọ́jọ́ méjì. Inú ẹ̀ ò ta ló sọ fún yín pé kì í ṣe ìyàwó yín ra gbogbo mọ́tò mẹ́rin tó wà ń no kí ló fún yín ní impression pé owó ọmọ yín ló ń ná tí kì í ṣe wọ́n ní obìnrin ò kì í ṣe rere ni àbí wọ́n ti àbí obìnrin kádàrá buruku náà gbé wá sáyé màmá ta ló sọ fún yín pé ọkọ gbọ́dọ̀ lówó ju ìyàwó ẹ̀ lọ màmá ẹjọ ẹ dá wa lóhùn kẹ́ tó máa ṣojú burúkú no ẹ dá wa lóhùn ta ló sọ fún yín pé ọmọ yín ló fowó oúnjẹ sílẹ̀ ẹran tẹ́ ń gbogbo àwọn dishes tọkọ ẹran sí tọkọ ẹja sí ọ̀bọ̀kún ìmọ̀ òyò gbogbo ẹ̀ ta ló sọ fún yín pé ọmọ yín ló fowó ẹ̀ sílẹ̀ tó bá jẹ́ obìnrin yẹn ló fowó ẹ̀ sílẹ̀ ńkọ́ ibi tí ogun àwọn ogun kan nìyẹn o tọ́ bá ti lè rí i pé you are doing well ogun máa dé ta ló sọ fún yín pé obìnrin kọ́ ló ra gbogbo mọ́tò ta ló sọ fún yín pé obìnrin yẹn kọ́ gan ló ra lé yẹn màmá níbo lẹ ti gbọ́ pé obìnrin yẹn kọ́ ló ní freezer tó ní gbogbo oúnjẹ ìfá àpáàpá nílùú òyìnbó àwa obìnrin ìlú òyìnbó à ń ṣe don't be silly iṣẹ́ kò sí ìyá ọkọ kankan tó lè fọwọ́ rọ́ wa sẹ́yìn pé owó ọmọ wọn làwa ná no in fact nílùú òyìnbó àwọn obìnrin gbé bùkátà ju àwọn ọkùnrin lọ owó olé nílùú òyìnbó seventy percent àwọn obìnrin ló ń san àwọn obìnrin ni àwọn ìyá ìyàwó olé àwọn náà sanwó olé tí kọ́pù kan bára mọ́tò ẹ má jẹ́ ń tàn yín nílùú òyìnbó obìnrin ló rà á gbogbo oúnjẹ tó wà nínú ilé pátá obìnrin ló máa ń sábà rà nílùú òyìnbó so ẹ̀yin màmá wọ̀nyí ẹ̀yin lẹ máa ń kó ogun bá àwọn ìgbéyàwó tí kò yẹ kẹ́ ẹ kó ogun bá ní ìlú òyìnbó àwọn obìnrin try sàdákàtà ní fáwọn obìnrin títí dórí drinks tó wà nínú ilé àwọn obìnrin ló máa ń sábà rà ráìsì ẹ̀wà fùfú sẹ̀mó oríṣiríṣi àwọn obìnrin ló ń sábà rà tẹ́ bá lọ sí fíríjì lẹ́ni látòkè dé sàlẹ̀ ẹ sọ fún ọkọ tó wà nínú ilé yẹn kó nawọ́ sí nǹkan tó rà kò lè nawọ́ sí nǹkan méjì gbogbo ilé tó kù ìyàwó ilé yẹn ló rà ẹ lọ sí yàrá àwọn ọmọ kẹ́ kó gbogbo aṣọ wọn síta níkọ̀ọ̀kan gbogbo àwọn ọmọ tẹ́ bí sílùú òyìnbó pátápátá pẹ̀lú yín láti ọjọ́ tẹ́ bí wọn tẹ́ ṣe wá wá wá títí dé ọmọ yunifásitì ọmọ secondary school ọmọ primary school ọmọ nursery ta ló ra gbogbo aṣọ wọn ìyá ló rà títí lórí tight títí lórí pátá ta ló ń rà ìyá ló rà gbogbo snacks táwọn ọmọ ń jẹ ta ló ń sábà rà ìyá ló ń títí lórí crisps bisikíìtì chocolate gbogbo ẹ gbogbo mìdìmídì wọ̀nyẹn ìyá ló ń sábà rà tamanika ọmọ ra kiri kan wá ní school ìyá ni bàbá yẹn wà mẹ kò kú o ìyá ni wọ́n ní kára uniform ìyá ni wọ́n ní kára tight ìyá ni school sandal ìyá ni school shopping back to school ìyá ni wọ́n fẹ́ lọ gẹrun ní ọ̀dọ̀ bàbá ìyá ni wọ́n fẹ́ lọ ṣerun lọ́dọ̀ hairdresser ìyá ni pátá o ìyá ni ẹ̀wù o ìyá ni vest o ìyá ni tá bá fẹ́ ṣe meeting ní school ìyá ni ìyá ló mọ gbogbo tíṣà gbàmọye bàbá mi tẹ́ bá bèrè lọ́wọ́ ìpẹ́ ẹjọ́ kí lórúkọ tíṣà ọmọ yín kò mọ̀ kò mọ̀ kò mọ̀ gbogbo àwọn ìyàwó tó wà nílùú òyìnbó sàdákàtà fún yín sàdákàtà fún gbogbo wa sàdákàtà sáìsì àwọn ọmọ yẹn ẹ pé bàbá wọn bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀kẹ́ bèrè pé last born wa kí ni sáìsì bàtà ẹ̀ wàláì kò lè mọ́ kò lè mọ́ meanwhile ní nàìjíríà àwọn ẹ̀yà akọ yẹn wọ́n bínú sí wa ah ó ti náwó ọmọ wọn tán ní London ó ti náwó ọmọ wọn tán lamẹ́ríkà kò jẹ́ kí ọmọ mi send owó ọdún sí mi ní last meanwhile irọ́ ni àwọn obìnrin yẹn gangan náà gbé bùkátà jù bọ ẹ mọ̀ ẹdẹ sì ń ní ayé àwọn ìyàwó ẹ sì ń ní wọn lára i'm telling you gbogbo tíjà skul ọmọ yín pátápátá ẹ máa dárúkọ ẹ ẹ bèrè lọ́wọ́ dádì wọn pé ẹ jọ sà daddy wa Kini, ni orúkọ first born wa Komo. second born Komo. third born Komo. last born Komo. Kini socks tí ọmọ ń wọ̀ kò sí bàbá tó lè mọ size socks ọmọ ẹ̀ nílùú òyìnbó kò sí bàbá yẹn kò ṣẹlẹ̀ tight àwọn ọmọ ẹ jí wọn pẹ́pẹ́pẹ́ jí wọn lójú oorun pé excuse me dáàdi lágbájá kí ni size tight ti ọmọ wa yìí tight size kí ló ń béèrè lọ́wọ́ mi fún wọn àmọ́ kí lẹ̀yin ẹ̀yin fámìlì ọkọ kí lẹ wá ń gbógun fún pàápàá àwọn fámìlì ọkọ tó wà ní nàìjíríà wọ́n sọ̀kò ìbànújẹ́ sí àwọn ìgbéyàwó ìlú òyìnbó wọ́n bìlí pé àwọn obìnrin ìlú òyìnbó àwọn náà control ọkọ wọn wọ́n bìlí pé àwọn obìnrin ìlú òyìnbó àwọn ni kò jẹ́ kí ọkọ wọn kó kéré oko délé wọ́n bìlí pé àwọn obìnrin ìlú òyìnbó àwọn ni kò jẹ́ kọ́mọ wọn tètè kọ́lé wọ́n ti gbàgbé pé orí tó ní kálukú dáàdì tí wà ní Ọlọ́run ṣe bless àwọn obìnrin ìlú òyìnbó mi ò ní tàn that is why ni ọwọ́ àwọn obìnrin ìlú òyìnbó ó wà lókè ju tàwọn ọkùnrin lọ mo lè bá yín prove ẹ̀ dọ́là i'm a counselor i talk to women i talk with women all the time that is why tẹ bá rí àwọn ìyàwó létàwà nílùú òyìnbó ọlọ́run máa ń bless wọn ju àwọn ọkọ wọn lọ because wọ́n wà more responsible wọ́n wà more responsible ọkùnrin mi ba tó bá ń bọ̀ láti ibi O báyìí ọkọ lọ ọkọ lọ ó lọ jẹ pepper soup meanwhile obìnrin míì tó bá ń bọ̀ owó ẹ̀ tó gbà ó yà ní shop ó ra tight ó ra cereal ó ra bonvita ó ra milk ó ra gbogbo ẹ̀ kò sí obìnrin most obìnrin tó bá kúrò níbi iṣẹ́ nǹkan tí àwọn ọmọ wọn máa lò la máa ronú ẹ̀ ah kí ló kù nílé tá a ní ó dà pé ráìsì ti ń tán jẹ sáré lọ rà ó dà pé òróró ti fẹ́ máa tán táwa bá gba owó wa níbi iṣẹ́ wa nǹkan tó máa kọ́ wá sí máìdí wa ni kí ló kù nílé i need meanwhile àwọn ọkùnrin míì most ọkùnrin táwọn bá gbowó nǹkan tó máa wá sí máìdí wọn ni mo ṣe máa pe girlfriend lọ́jà soup mo ṣe máa pe girlfriend lọ́jà pepper soup wọn ò ní rò pé àwọn ọmọ yẹn ó dà pé bàtà wọn ti ń ṣá ọkùnrin mélòó ló ń wọ ẹsẹ̀ ọmọ ẹ̀ láàmọ̀ bẹ́ẹ̀ bàtà ẹ̀ ti ha àbó ti ń ṣá ọkùnrin mélòó bàbá mélòó tó wà nílùú òyìnbó ló lè wọ to le tó lè sọ pé àsìkò ah, yunifọ̀mù ẹ̀yìn ó ti ń fẹ́ o ìyàwó mi jẹ́ ká sáré lọ rà mí o kò kọ́mọ̀ mi sọ pé kò sí wọ́n wà ṣùgbọ́n kò kọ́mọ̀ ẹ bá ṣe gbòòsà one million gbòòsà fáwọn ẹ̀yà rere àwọn ẹ̀yà olóríire kò wá yẹ ká máa la gbogbo irú nǹkan báyìí kọjá ká tún wá máa kí ogun kó tún máa dojú kọ wá ẹ̀yin fámìlì ilé ọkọ kan e burú ẹ máa gbógun ti àwọn ìyàwó ilé yín ẹ lọ change kò dáa ṣó ti eyín kò dáa ṣẹlẹ́yìn obìnrin tí ẹ máa ń sábà ní ogun jù nínú ìgbéyàwó tẹ bá lọ fẹ́ ọkùnrin tó jẹ́ pé favourite ni lọ́dọ̀ ìyá ẹ̀ ah, ogun nìyẹn o àbí the only son nínú ilé wọn wàá múra o wàá múra o tó bá jẹ́ obìnrin tó ń wò mí bóyá o ti lọ́kọ ni àbí ò tí ì lọ́kọ àbí ẹ ní àwọn ọmọ tí àwọn ọmọ yín obìnrin bá fẹ́ márì ẹ wò tá má fẹ́ lọ fẹ́ the only son ẹ máa gba ọ̀já yín ṣó ti yẹ yín ọ̀já ẹ tẹ́tì ilẹ̀ ó máa le ó máa yí bóbó àwọn ìyá kan wà they don't let go easily they don't àwọn ìyá kan wà wọn kì í let go tá má ti bí ọmọkùnrin báyìí wọ́n fẹ́ kó wà lákàtà wọn for life tó bá kù díẹ̀ kó marry wọ́n máa rí ìyàwó yẹn as competition àwọn ìyá kọ̀ọ̀kan wà tí ọmọ wọn ọkùnrin bá fẹ́ marry ó máa ń fún wọn ní bànújẹ́ instead kó fún wọn ní ayọ̀ ó máa ń fún wọn ní bànújẹ́ wọ́n lè má ṣọ ẹ̀ lójú o ṣùgbọ́n nínú wọn ọgbẹ́ ọkàn ni wọ́n rí ẹ as number one pé ó máa máa ṣí ẹ ọmọ wọn pẹ̀lú wọn wọ́n rí ẹ as a competitor wọ́n rí ẹ as a competitor pé ah olúwa o ṣe tí ọmọ mi máa fẹ́ lélẹ̀ wọ́n dẹ̀ máa rí ẹ as ẹni tí kò ní jẹ́ kó gbọ́ tiwọn mọ́ that is why hatred nígbà míì inbuilt ni ó ti máa ń wà nínú àwọn ìyá ẹ̀ kọ́ńtẹ̀ tó mọ obìnrin tí ọmọ wọn fẹ́ fẹ́ rárá rárá kí ọmọ yẹn tó wá introduce ìyàwó sí wọn rárá rárá wọ́n ti ní hatred tó wà nínú pé ah hey, obìnrin tó fẹ́ fẹ́ competition ni o ó máa gbà á lọ àní máa rí dáadáa mọ́ àwọn àbúrò àwọn ẹ̀gbọ́n náà wọ́n mọ̀ pé èé kò ní máa náwó fún wa mọ́ bíi ti tẹ́lẹ̀ ṣé ẹ rántí story kan tí mo sọ fún yín ìyá ṣáídá ìyá ṣáídá ìyá ṣáídá mi lè gbàgbé story ẹ̀ ní ilé ayé ìyá ṣáídá àti màmá ẹ̀ olówó ni wọ́n lóòótọ́ ní èkó bọ̀bọ́ yẹn máàní tí àbúrò ìyá Saida olówó ní lẹ́kọ̀ọ́ olówó dá onídọ́ǹbìsì ní owó àti tó gbé ṣòwò fún wa òun ló márì máà nìyẹn ìgbà tó márì máà nìyẹn máà nìyẹn wá tún ayé ẹ̀ ṣe ṣẹrẹ́yìn fámìlì ọkọ kan ẹ ní láti lọ jókòó kẹ́ ẹ ronú dáadáa tí obìnrin bá márì ó di dandan kí ọkọ ẹ̀ kó ṣe fún kẹ́kọ̀ọ́ sì lọ tẹ bá rí obìnrin tó slim lẹ́nìí tó márì ọmọ yín ọkùnrin tó bá di after two years tó bá bẹ̀rẹ̀ sí ní yẹ̀kẹ́ ẹ̀ máa bínú no ẹ̀ ma bínú ẹ̀ dẹ̀ ń gbàdúrà kí àwọn ọmọ tiyín obìnrin kan ṣe rere nílé ayé ṣùgbọ́n àwọn obìnrin tó wá fẹ́ àwọn ọmọ yín ọkùnrin ẹ̀ fẹ́ kan ṣe rere why ìkà ni you are wicked story ìyá sáídà yẹn àǹtí yẹn màmá ẹ̀ ló pè mí Mama ìyàwó ìyá sádá ló pè mí ó ní èrògì ẹjọ́ iná ń jó òun lọ́wọ́lọ́wọ́ ní nàìjíríà mo ní kò sí ó ní ọmọ òun kan ti kàgbákò nílé ọkọ mo ní màmá mi understand ẹ ṣàlàyé ṣùgbọ́n tí màmá yẹn máa ṣàlàyé àti àwọn ibi tí mo ní kóyún màmá yẹn lọ wọ́n wá sọ fún pé ìyá ọkọ ẹ̀ ló wà nídìí ọ̀rọ̀ ẹ̀ wọ́n ní ìyá ọkọ ẹ̀ ló wà nídìí ọ̀rọ̀ ẹ̀ àǹtí tí mò sọ yẹn wọ́n dé lọ́wọ́ báyìí wọ́n dé lẹ́sẹ̀ àti ìyẹn ò mọ́ra màmá yẹn tó pè mí yẹn ó ní ìyá ọkọ ẹ̀ ó ní òun rántí lọ́jọ́ kan tó ń jà ní kíchìn ó ló sọ pé tó o bá fi lé ọmọ mi sílẹ̀ lẹ́rọ̀ wọ́n máa fokùn dìẹ́ kúrò nínú ilé mi ó ló lérí bẹ́ẹ̀ ó tírẹ́tì níyàwó ẹ̀ ó dẹ̀ ṣẹlẹ̀ kí ló dẹ̀ fà á kí ni àti ìṣe kí ni ẹ̀ṣẹ̀ ni pé number one because mo bèrè lọ́wọ́ ìyá Saida mo ní àǹtí kí ni ìyàwó yín tó tẹ̀ ṣe fún yín ná mo ní iṣẹ́ ẹ̀yin ni ẹ̀gbọ́n lágbájá tó fẹ́ àǹtí kan báyìí ó ní àwọn èmi ní mo ní yèyé ló ń sọ̀rọ̀ London ni mo ti ń pè àwọn ní òkè mà ṣé kò sí mo ní wọ́n sọ pé ìyàwó yín yẹn ń sìn ó wà ní hospital báyìí báyìí wọ́n tọ́jú ẹ̀ níbẹ̀ ó ṣe jẹ́ nìyẹn báwa náà ṣe gbọ́ nìyẹn mo ní okay ma lóòótọ́ mo máa ń show show yẹn ó really wa fascinating mo fẹ́ really dig deep àti yẹn mo mọ̀ pé tán sọ pé ó ti ń ṣe scansconsin mo mọ̀ pé ti mess up gan o ìyẹn ṣáídá àbí kí lẹ feel ah you go mess up o ah mo ní mo mọ̀ èmi náà mọ̀ pé mess up ẹ kàn lè déédéé lọ discipline ẹ̀bẹ́ yẹn la je pé ó ti misbehave ah ó misbehave o ó misbehave ah, mo ní ìyá ṣáídá ṣé ẹ lè sọ àwọn ìwà ẹ̀ fún mi because irú àwọn nǹkan báyìí mo máa ń like àti fi ṣe show irú àwọn ìyàwó burúkú báyìí àwọn ìyàwó tó jẹ́ pé àwọn ìyàwó ẹlẹ́sẹ̀ òsì méjì irú show àwọn ìyàwó burúkú báyìí mo máa ń like ẹ̀ kí n fi ṣe show ní London káwọn èèyàn kọ́gbọ́n nínú ẹ̀ ẹ jẹ́ kí n mọ̀ àwọn ìwà rádaràda tó máa ń hù nílé yín ẹ jọ̀ọ́ èyí ah, oge hmm. ṣẹmẹrẹ mi àti màámi. Ah mo ní ẹ ṣeun mà ẹ máa sọ gbogbo ẹ mò ń gbọ́ ó ṣẹ̀ wá mo lèmi náà mọ̀ of course mo mọ̀ pé ó máa ṣẹ̀yìn náà àsìgbà sábúrò mi sì fẹ́ báyìí wọ́n wọ́n mílíọ̀n ló máa ń fún wa tẹ́lẹ̀ kábúrò mi tó fẹ́ àsìgbà sábúrò mi sì fẹ́ báyìí ó dín owó yẹn kù ah, ní mo pàkà àbúrò yín fún ìyàwó ó ń fún yín ní wọ́n one million tẹ́lẹ̀ ó wá lọ fẹ́ obìnrin ẹlẹ́sẹ̀ òsì méjì ó wá dí owó yẹn kù obìnrin burúkú nìyẹn o yeye ah! oge ṣé pé ẹ̀yin náà rí bẹ́ẹ̀ of course ah, àwọn obvious náà pé obìnrin olórí burúkú ni báwo ló ṣe ah, ìyàwó burúkú nìyẹn náà àǹtí ẹ ẹ̀ ọlọ́ọ̀ olórí burúkú ni bí ìbápá yìí ṣẹ́yìn náà rí ṣáá. Oh, mo dẹ̀ sí bèrè yín òun lẹ́ẹ̀ burú gan mo ní burú kẹ̀ èmi ò burú o ah, sáìdì yín ni mo wà ẹ ṣé ìyá mi orí ìkúnlẹ̀ ni mo wà báyìí ẹ ṣeun gan mo ní àǹdẹ́ nígbà tí àbúrò yín tún fẹ́ kí ni ẹ̀ṣẹ̀ arábìnrin iná tẹ bá lè sọ àwọn ẹ̀ṣẹ̀ ẹ̀ fún mi ah, ìyógi ẹ lè believe pé nígbà tí àbúrò mi fẹ́ arábìnrin mọ́tò mẹ́ta ló ti rà fún ah! mo kú mọ́tò mẹ́ta bẹ́ẹ̀ ni ó ra jeep kìíní ó ra jeep kejì ó tún ra kẹta mo ló ti forí àbúrò yín bá parọ́ ah! ṣé pé yìí náà rí bẹ́ẹ̀ mo ló ti ah, eh, ó wà obvious náà ó ti forí ẹ̀gbá parọ́ yíyóge ma ṣé pé ẹ̀yin náà rí bẹ́ẹ̀ mo ti rí bẹ́ẹ̀ báwo ni ọkọ èèyàn ṣe ra mọ́tò mẹ́ta fúnyàn ẹyẹ kí n ti mọ̀ pé olówó lẹ́jọ́ ọwọ́ lọ́wọ́ kan nínú ẹgẹ́ tí o ọlọ́run mi mọ̀ pa réyàn tèmi ṣá mo ní of course èmi àti yín jọra gan nínú everything mo ló wá ra mọ́tò mẹ́ta àbúrò yín ṣègbéyàwó lẹ́yìn ìgbéyàwó mọ́tò ẹ̀ ti di mẹ́ta ó ti forí àbúrò yín gba pààrọ̀ ọlọ́run ó ní báwo lẹ́yìn náà ṣe mọ̀ mo ní àwọn ọmọ ìkan báwo ló ṣe ń bímọ ọmọ mélòó ló sì bí ọmọ mẹ́ta ni yèyé oge kẹ wá máa wò ó first born London ló bí sí ah, Jesus lọ́dọ̀ wa níbí báyìí ìyàwó àbúrò yín wá láti Nàìjíríà ó wá bímọ sí lọ ṣé kò sọ hospital ní Èkó ni wọ́n ṣe ń bèrè nìyẹn o hospital kini ko wà o kò lọ o ah, ó lórí àbúrò yín wọ̀láì báwo ni obìnrin ṣe ń lóyún ní nàìjíríà kó lè lọ bí sí ìlú òyìnbó ṣé yẹn lẹ ṣì ni ìgbà tó máa bí second born ní amẹ́ríkà ló lọ mo níṣẹ́ mi ò sọ fún yín ìyá sáídà <laughs> mo ló lórí àbúrò yín èmi náà rí bẹ́ẹ̀ ó ti lò ní kò sẹ́ tó lè ní ọkọ ní nàìjíríà kó bí number one sí london number two sí amẹ́ríkà ó yẹ kẹ́ ti mọ̀ pé irú ọkọ bẹ́ẹ̀ wọ́n ti gún rẹ̀ wọ́n ti gun mọ́ṣẹ́ òótọ́ lẹ sọ òótọ́ yìí yóò gé mi mọ̀ pé iná rí bẹ́ẹ̀ àtìgbà tí àbúrò mi sì fẹ́ báyìí ó máa rù ú ni àrùdálẹ̀ bí ọkọ̀ sípà ni ọgbọ́n ọmọ ìlú òyìnbó ló bí sí mo ní iṣẹ́ wo tiẹ̀ ìyàwó yín ń ṣe ná ìyá Saida iṣẹ́ wo ló tiẹ̀ ń ṣe ná oníṣẹ́ sẹ́kọ̀ọ́ ṣọ́ọ̀bù mi méjì ló ní sí mẹ́ta ah! mo kú àbúrò yín ó gba ṣọ́ọ̀bù mẹ́ta fúyàwó ẹ̀. Ah! ó ti bó orúkọ ẹ̀ lọ́lé babaláwo báwo lè ṣe mọ̀ ó sì mú lọ ó sì mú lọ lé babaláwo mi ì sí rírú ẹ̀ rí àbúrò mi ó kàn máa ń ro owó fún ni mo ní kí lè wá ṣe sí kí ni punishment ẹ bìkọ́ tó bá jẹ́ mi tó bá jẹ́ mi ni mo ní àbúrò báyìí tó gba ṣọ́ọ̀pù méjì fún ìyàwó ẹ̀ tó gbà kíyàwó ẹ̀ lọ bímọ sí Amẹ́ríkà tó ra mọ́tò mi mẹ́ta sí mẹ́rin fún un máa pa ìyàwó yẹn kò sẹ́ tó lè bá mi sọ ah, àrípa náà ni àmúni ẹ̀ tíráì ni o kí ni àwọn ìgbésẹ̀ tẹ́ ti gbé amórúkọ ẹ̀ lọ sí kòròdú ẹ ẹ mórúkọ ẹ̀ lọ sí kòròdú that's good ẹ ṣe lè ṣàlàyé fún mi bẹ ṣe mórúkọ ẹ̀ lọ má ebi ni mo mórúkọ ẹ̀ lọ kòròdú mo tún mú fọ́tò ẹ̀ lọ kí ni wọ́n ṣe sí o wọ́n try láti gbé àìsàn lù ah. àìsàn yẹn kò gbọ́dọ̀ jẹ́ àìsàn tó ń gbóògùn o nísèmi àìsàn tí ò gbóògùn lèmi máa lò ah. you can try ah. i try no èèyàn kan báyìí lójú èèyàn kan fún ọ ní kòròdú amórúkọ ẹ lọ àdẹmú fọ́tò ẹ lọ wọ́n try ó sick o kẹdẹ á máa wò ó kò sí pé kò ṣiṣẹ́ o ó ṣiṣẹ́ because ó sick nígbà kan bọ̀ ó tún wá church kan be láti ṣe deliverance wow mo ní ẹ̀ ṣe dáadáa ni ìyẹn oh, ṣáídá ó dẹ̀ wá jó mi ṣá báwo lẹ ṣe máa lọ ṣe irúkọ bẹ́ẹ̀ yẹn ó tún mo lọ ṣe deliverance oh my days nǹkan tó wa je ká wa lo ṣe le ta ṣe the last one lélẹ̀ eh, mami ló wá ló wá kúkú ṣe lé eh, mo ní kí ni mọ́mì yìí wá ṣe Family wa kan ló ṣe patí nígbà yẹn ó dẹ̀ mú gèlè aṣọ òkè so ìgbà tí ìyàwó wa tó gba tiẹ̀ èmi gangan àti adébípé aláṣà àdúrà ẹ̀kọ́ ètò yìí oge so glamorous lovely educative chat podcast thank you ma god bless you ma ẹ ṣeun i cite you i recognize you ma mo ní ìyá yín kí ló mú kí ni ìyá yín wá ṣe ẹ ti mórúkọ ìlọ òkòròdú ó sì kí ó tún gba deliverance ó yẹ kí tún lè wá nǹkan míì tó stronger a try mami ló wá lọ ṣe eléyìí fúnra wọn ìgbà tí mo ti try tí ò work so ebi wa kan fẹ́ ṣe patí ó dẹ̀ mú gèlè gèlè ìyàwó wa ẹ ọ̀dọ̀ màmí ló wà so àáfàá tó ní ká mú gèlè ẹ wá ló wá bá wa ṣe tó wá rí ṣe dáadáa àwa mú gèlè ẹ lọbẹ because oni to tóun bá ti fẹ́ lọ patí yẹn ó máa yà lọ́dọ̀ màmí pébẹ̀ ló ti máa wé gèlè so gele yẹn ló wé ati ṣe si pé kó lè ya wèrè ah, that's good ẹ ṣe ìyàwó yín kó ya wèrè ah, mo mọ ẹ mà smart o wàhálà yẹn jọ mí tó bá jẹ́ mi irú kan tí máa ṣe nìyẹn ó ní ẹ̀ẹ́ yoge ah, àmúrẹ́ of course iru ẹ̀ ni so ìgbà tí ó wá wá láàárọ̀ ọjọ́ yẹn ó kọ́kọ́ ya ọ̀dọ̀ wa Awa pe makeup artist kó ba wígìlì yẹn ó ba wígìlì yẹn o ó dẹ̀ lọ pàtí yẹn ìgbà tó wá dé lálẹ́ ló wá bẹ̀rẹ̀ sí ní ṣe gángangan àti ibẹ̀ lọ ṣá má fokùn dé ká ṣá má fọ̀rọ̀ gùn ó wà níbi tó ti mo ní àǹtí ó wà níbi tó ti ń tọ́jú ẹ̀ ah, ah, sìn ṣé ẹ mí pé ìyàwó yín yẹn ó sì ya wèrè ah, ó sì mo ní oh my god ó rà pé kí n rí yín kí hàn kí ẹ wo ibi ẹni kẹfí sílẹ̀ sí ẹjẹ́ kó kú sílẹ̀ o ẹ ṣe jàre yìí kẹ ẹ ṣe mo ní ìyá yín ṣó lọ́wọ́ sí ṣáà ṣé bónú ni mò ń sọ fún yóò lọ́wọ́ sí àjọṣe gbogbo ẹ̀ ni àjọṣe everything ni mo ní thank god ah, ẹ smart mo like ìyá yín mo dẹ̀ like ẹ̀yin náà ẹ smart ẹ fast mo ní ìdẹ́nu ọkọ ọkọ tó jẹ́ àbúrò yìí ìgbà tí ìyàwó ẹ̀ ti ní mental problem sí tó wà ní hospital tó ń tọ́jú ẹ̀ báwo wá ní arrangement bí ó máa ní girlfriend ni àbó máa níyàwó ni ó yẹ kẹ́ máa ṣàrí ah jíjẹ́ òkè <laughs> ẹ já sí wàhálà ẹ̀dọ̀ já sí báwo lẹ ṣe mọ̀ mo ti ní gẹ̀ẹ́kọ́ wà lórí Facebook ó ní ẹ jẹ́ sáré send fọ́tò ẹ̀ sí lórí WhatsApp ó wá jù sí mi pàpàpàpàpà ẹ máa láìkẹ òun náà máa kọ́ ṣe ó wà fashionable bí sí ó rẹ̀ tún pupa ẹ máa lọ́ọ̀fẹ́ mo lè mi máa lọ́ọ̀fẹ́ o ẹ ju fọ́tò ẹ̀ sí mi lórí whatsapp àtorúkọ tó ń jẹ́ kí sáré admire ìyàwó wa ó wá jù sí mi oh my god very pretty mo ní sọ ẹ̀ńtẹ́ fẹ́fẹ́ fún lélẹ̀ mo lè mi láìkẹ́ o ìyókè ẹ máa pè é ẹ jẹ́ fún yín ní nọ́mbà ẹ̀. ẹ jẹ́ fún mi ìgbà tó wá sọ gbogbo ọ̀rọ̀ yẹn tán mọ hello hello ma mo àbí mo gbọ́ yín wa mo rí ìyá ṣáídá màá mo rí ìyá ṣáídá màá mo ní àti àti gbogbo ẹ̀yin tẹ́ lọ́wọ́ sínú ẹ̀ kí obìnrin kó di alágànná mo wá ṣépè tó strong mo wá ṣe fún wọn ó ní àìlọ́ ẹ jọ̀ọ́ mà èmi ni mo wà lórí fóònù mo ní ẹ̀yin lẹ wà lórí kíni mo ní tí anything bá ṣe obìnrin tí ẹ bá lọ reverse ẹ padà ẹ mọ̀ pé àwọn kan wọ́n gbóná ju ṣọ̀pọ̀nná lọ mo ní àti ẹ̀yin o àti ìyá yín o mo ní sádà gan máa foríko ṣé torí pé mo ti ń bá yín mo ti cooperate pẹ̀lú yín látàárọ̀ mo ní mo fẹ́ gba information sílẹ̀ ni information tá máa lò against yín àti against ìyá lákùbá bálákù ìyá yín mo ní sádà gan tí ò bá wà kẹ́fù ọmọ yín yẹn ó máa forí gbé ó ní ah, ẹjọ́ máa ebi ni mo sọ̀rọ̀ mo ní kẹ́ kó ṣìdànù lórí fóònù mi Sáyé Mákindé Adémọdé ọ̀rẹ́ mi welcome on board. Ẹ kó sì lọ. Mo ní mo fún yín níye days báyìí ní kíákíá. At the end of the day wọn lè rí kíní yẹn ṣe. Ṣé mọ̀ pé tí ẹyin bá ti jábọ́ tó bá ti fọ́, ó fọ́ nìyẹn. Ṣùgbọ́n Ọlọ́run lo ó lò wá fún. Ó gba deliverance níbi tá a ní kó lọ. Ten million compensation náà sọ fún. Ten million kò tó o, mi ò ní tàn yín ṣùgbọ́n wọ́n sì san compensation fún ná ibi tẹ́ ti máa mọ̀ nìyẹn pé ilé ọkọ ilé ogun ni ilé ọkọ ilé ìjọ̀gbọ̀n àǹtí yẹn kò ṣẹ̀wọ̀n the only ẹ̀ṣẹ̀ ni pé ọkọ ẹ̀ ṣí ṣọ́ọ̀pù fún ọkọ ẹ̀ ní kó lọ sílùú òyìnbó kó lọ bímọ ọkọ ẹ̀ ra mọ́tò fún ọkọ ẹ̀ dá lọ́lá ó tán that's it wọ́n kọ́kọ́ gbé àìsàn lù àǹtí yẹn lọ church kan ó gba deliverance wọ́n tún wá gbé àrùn ọpọlọ lù báyìí mo yẹn tó ń wò mí lénìí wọ́n lè má ṣe ti yín bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n ti rìnrìn fún yín tó jìnnà tẹ́yìn náà ò mọ̀ báyìí mo yẹ marriages tí kò ní peace kì í ṣe pé ẹ̀mọ̀ wá hù kì í ṣe pé ọkọ yín ò dáa kì í ṣe pé yín náà ò dáa ti gba àlàáfíà ilé yẹn lọ ni ọ̀nà ìlì ẹ̀ẹ́dẹ̀ nímọ̀ wọ́n ti parí iṣẹ́ wọ́n ti dárúgùdù sílẹ̀ ọmọ orí odó tí ń nà ìyá ẹ̀ pa wọ́n ti ran sínú ilé yẹn that is why ọkọ àtìyàwó mi wọn ò lè gbọ́ra wọn yé láé láé láé láé kì í ṣe pé wọn ò dáa kan tó mọ̀rìn oníkálukú ló good láyé ara ẹ̀ ṣùgbọ́n tó bá ti lè join together àwọn forces tó wà níta wọn ò ní gbà kí marriage yẹn ní peace i'm telling you wọn ò ní gbà kí marriage yẹn ní peace ìwọ tó bá wò mí tó bá jẹ́ obìnrin tí o ò tí ì lọ́kọ To ba fe marry try your best To ba to ba fe lo fe fẹ́ ọ̀kan làwọn ogun ló fẹ́ lọ fẹ́ as in the only boy tó wà láàrin family the only man pé àwọn sisters ló ní níwájú àbí lẹ́yìn ó nìkan lọkùnrin irú àwọn ọkùnrin be, ìyàwó ìyá wọn ò kí let's go kíákíá To ba fe lo marry wọn wò wàá sọ ṣòkòtò ẹ dáadáa To ba fe lo fe the only ọkùnrin tó wà nínú family àwọn tó kù wọ́n máa máa rì láìlé àwọn tó kù wọ́n máa wà overprotective spiritually and physically even financially ìyá ẹ̀ tó dẹ̀jẹ̀ lé lójú ó máa wà extra protective kò ní jẹ́ kẹ́ enjoy marriage yẹn bó ṣe ń pe fóònù lọ́sàn-án lá máa pè lálẹ́ lá máa pè lóru á máa wá mi sọ pé gbogbo fámìlì ọkọ o ẹ má ṣì mí gbọ́ o because a lot of you tẹ́ ẹ̀ wò mí ẹ láwọn ọmọkùnrin ẹ̀ẹ́dẹ̀kí ẹ̀ẹ́dẹ̀ rí bẹ́ẹ̀ ṣó ti yé yín ẹ̀yin ò dẹ̀ rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn kan wọ́n wà bẹ́ẹ̀ so you have to be very very careful then thirdly tó bá lọ fẹ́ ẹni tó jẹ́ pé òun nìkan lórí ṣe jù òun nìkan ni ọwọ́ ẹ̀ gbé sókè jù all eyes are on him everybody is rely on him ó máa affect finances ẹ fúnra ẹ to tó wò mí ó máa affect finances ẹ wọn ò ní jẹ́ financially mú wá mú wá lápá ẹyẹlẹ́ńkẹ́ bí àbúrò ṣe ń pè lẹ́gbọ́n ṣe ń pè bẹ́gbọ́n ṣe ń pè làbúrò ṣe ń pè bí a ṣe ń pè ní bàbá ṣe ń pè bàǹtí ṣe ń pè ní àwọn ará àdúgbò ṣe ń pè àwọn ará extended family immediate family Oju ma wa nínú márèjì yẹn wọn ò ní jẹ́ kẹ́ ẹ sinmi kò kò ní sísinmi nígbà kan mo ní client kan tó jẹ́ ọmọ naija typical naija ni client mi yẹn ó dé stage kan ó ní òun fẹ́ kúrò ní London pátápátá mo ní ṣé kò sí ó lóun fẹ́ kó àwọn ọmọ òun kúrò ní London pátápátá mo ní ṣé kò sí ó ní ìyá ọkọ òun ìyá ọkọ yẹn ò dẹ̀ sí ní London o Nàìjíríà ló wà ó ló ń ní ìgbéyàwó òun lára àárọ̀ as early as five ló ti máa ń pe landline wọn tó bá dẹ̀ ti pè báyìí gbé fọ́ọ̀dù fọ́kọ ẹ̀ kí ló jẹ lánàá oúnjẹ wo ló sè fún ẹ ṣó fiyọ̀ sí mo ní kó má máa tètè fiyọ̀ sí bá nìyẹn dẹ̀ máa ṣàlàyé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú ilé yẹn fún ìyá ẹ̀ ọjọ́ wo ló ti báyàwó ẹ̀ ṣeré last mami níjẹta àṣebọ́sọ ah, pé o bá ṣeré kan ní last week o tún bá ṣeré míì ó máa ń gba okun lọ o ọkùnrin máa bóbìnrin sùn ní gbogbo ògbà ní kété ògbà ó máa ń gba okun lọ wa ah, wá wò pé ah, wàhálà wà ìyá tó wà ní nàìjíríà ó ń control time tí wọn máa jọ lájọṣepọ̀ London kì í ṣojú lásán máà nìyẹn dẹ̀ máa ń gbọ́ sí ìyá ẹ̀ lẹ́nu tó bá ti ní má bá ìyàwó ẹ̀ sùn lọ́sẹ̀ kò ní bá sùn má fọwọ́ next week ó máa ń gba okun ara lọ ó ń gba iṣan ara lọ ó ń gba omi ara lọ ohun tó bá ti lè pè báyìí ní five o'clock èmi má bàa sùn o ó ń gba iṣan ara lọ ó ń gba omi ara lọ ó láwọn máa control láti nàìjíríà ọkọ ẹ̀ dẹ̀ máa ń gbọ́ oúnjẹ wo ló sè fún ẹ lálẹ́ àná a sọ kí ló máa sè lọ́sàn-án èmi ìtì mọ́ ní kó ṣe báyìí fún ẹ àmọ́ mi á ti wà níbi iṣẹ́ ńgbà ẹ̀ ní kó kúrò níbi ìyá yẹn ó ní ìgbéyàwó yẹn lára láti nàìjíríà i'm telling you client mi ni ó wá ibi iṣẹ́ mi ló ti sọ gbogbo ẹ̀ fún mi ibi iṣẹ́ mi kò tiẹ̀ mọ̀ mí àti èyí oge ìtẹ̀ fipò máa ń wo facebook ó kàn ń problem e? fún mi lọ́jọ́ kan ni a sọ̀rọ̀ sọ̀rọ̀ dé finances ó wá lóun fẹ́ ṣe insurance òun fẹ́ ṣe gbá òun fẹ́ ṣàwo à ń sọ̀rọ̀ ó wá sọ̀rọ̀ débẹ̀ pé òun fẹ́ ṣe investment òun fẹ́ forúkọ nìkan sí àtorúkọ àwọn ọmọ wọn ní ọkọ ẹ̀ ń kọ́ ó mo ní ṣé kò sí ó wá sọ reason fún mi ara àwọn reasons yẹn nìyẹn mi ò ní tàn yín dẹ́ mo sọ fún yín lọ́sàn-án mo ní àwọn ìlú kan wà wọn kì í jẹ́ o mi ò parọ́ o àwọn nǹkan tó máa ń fa ogun nínú ìgbéyàwó lélẹ̀ tó bá lọ fẹ́ the only son tó bá lọ fẹ́ favourite tó bá lọ fẹ́ ẹni tó lówó jù tó bá wà díẹ̀ dáadáa ó lè fa ogun dẹ́nà àwọn ìlú kan wà a kì í jẹ́ o ọmọ Ondo ni mí ìlú Ondo ni mo ti wá ó ní àwọn ìlú kan mi ní pè wọn online àwa Ondo ò kì í fẹ́ wọn Ondo obìnrin tó bá lọ fẹ́ wọn wàhálà Ondo ọkùnrin tó bá lọ fẹ́ wọn ìjọ̀gbọ̀n mo mọ̀ pé yìí tẹ́ ń wò mí náà ó likely kẹ̀sì ní idea àwọn ìlú kan wà they don't gel no matter what wọn kì í gel tó má lọ fi by fire by force fẹ́ra ọkọ lè tètè kú àbí kíyàwó tètè kú ṣó ti yẹ yìí ṣùgbọ́n tá bá lọ fẹ́ ìlú míì wọ́n máa work ṣó yẹ yìí wọ́n á work mi ò rí comment mọ́ admin ah, comment wa ti sá lọ ṣó ti freeze ni. mi ì rí kọ́mẹ̀ntì mọ́ ló bá tán ah, sista Mercy Wúràọlá nìkan ni mo rí kọ́mẹ̀ntì ẹ̀ last ó ga ọ àti Táyé Mákindé ọ̀rẹ́ mi ló bá tán ló bá tán ẹ bá ń kọ kọ́mẹ̀ntì bí a máa ń rí kíní sí freeze ó stọọkì pa ni sista Deborah alálàdé ògúndémúrìn ni mo rí kọ́mẹ̀ntì wọn last nínú fóònù ọwọ́ mi kẹ queen hefsiba mi wàá mẹlẹ tó ṣiṣẹ́ méjèèjì amọ̀rógo kọ́mẹ̀tì ti sá lọ. èèyàn kan ní I know where you are talking about my parents told me I can't marry from them you can still see me okay It's me. But I recommend kọ́mẹ̀tì at least mo lè rí recommend mo You rí see. God bless you it's not freezing here okay ó dà pé ó ti ń ṣiṣẹ́ padà ń sìn mo ti ẹ okay okay àwọn ìlú kan wà sẹ́ tó bá lọ fẹ́ wọn o sì fẹ́ o sì fẹ́ ní ìlú mi tẹ́mi ti wá ìlú Oǹdó ó ní ìlú kan mi ní sọ ìlú yẹn ń sìn obìnrin tó bá lọ fẹ́ wọn níbẹ̀ gẹ́gẹ́ bí èyí tó lọ fẹ́ ọkọ níbẹ̀ wàhálà tí ọkùnrin ọmọ Oǹdó náà bá lọ fẹ́yàwó níbẹ̀ wàhálà i'm telling you <laughs> sister grateful heart ní which state to make it coded mo kóòdì ẹ̀ pa ni ṣàpẹ́ kì í ṣe gbogbo nǹkan lèèyàn sọ lórí atẹ́gùn ẹ lè lọ ṣe investigation ẹ̀yin tẹ́ bá ní òbí sí Ondo ẹ lè lọ ẹ lè lọ béèrè dáadáa mi ò nítàn yìí so that is why kó tó mọ̀rì béèrè Ilu tal ilu wo ni ọkọ fe fẹ́ fe fe. yes yeye òtítọ́ ni gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ God bless ta òrùsàn yàrá láìtán God bless you I'm telling you i'm telling you àwọn ìlú kan wà wọn kì í jẹ́ ọ̀ kì í ṣe pé bí ìlú yẹn wọn ò dáa kì í ṣe pé bí ìlú mi ò dáa spirit ni dẹ̀ nígbà míì àwọn ìlú kan wà tí wọ́n ti fi wọ́n ré tí wọ́n ti fi wọ́n gégùn ní ayé àtijọ́ àti Tóyìn Adétutù welcome aboard mashalafẹ́ àlẹ́wà ṣọ́ọ̀dù ṣọ́ndán ní ayé àtijọ́ ni o not now àwọn ìlú kan wà tí wọ́n ti jà láyé àtijọ́ tí wọ́n ti gégùn tí wọ́n ti ṣépè pé ìlú wa àti ìlú yín wọn ò ní ṣe papọ̀ mọ́ láíláí ẹ̀yin ò mọ̀gbà tán gẹ̀gùn ẹ mọ̀gbà tán ṣépè ẹ mọ̀ i'm telling you àwọn ìlú kan wà sẹ́ wọ́n ti jà ní ogun ayé àtijọ́ ogun àwọn forefathers wa àwọn ogun láyé àtijọ́ ogun tó jìnnà tipẹ́tipẹ́tipẹ́ kan tó bí àwọn ìyálà ìyá wa gan ni wọ́n ti fi wọ́n rẹ́ pé ọmọ ìlú báyìí àti ọmọ ìlú báyìí wọn gbọ́dọ̀ fẹ́ra wọn tán bá fẹ́ra wọn nǹkan báyìí báyìí máa máa ṣẹlẹ̀ àwọn òbí jẹ́ èso ni eyín àwọn ọmọ wọn wá kàn sìn so that is why you need to do deep investigation àwọn ọmọ yín náà tán bá fẹ́ marry ẹ má sọ pé ìlú òyìnbó anybody ló lè mú wá as long as he is a medical doctor i don't mind no ó lè jẹ́ medical doctor nílùú òyìnbó ogun tó wà nínú ìran ẹ̀ńkọ́ ogun tó wà nínú ẹ̀jẹ̀ ẹ̀ńkọ́ ogun kì í ṣe nǹkan téèyàn lè fojú rí o i'm telling you àwọn ogun kan wà inú ẹ̀jẹ̀ ló wà inú ìran ló wà ó rí ìgbà téèyàn bá wo ti gbòǹgbò ti gbòǹgbò so tí ọmọ ẹ bá lọ fẹ́ wọn nírú ìlú bẹ́ẹ̀ marriage yẹn ò ní succeed kì í ṣe pé ó ti ní ègún ìrandíran ó ti ní ègún àjogúnbá kò ní work mi ò ní sàn yìí kò ní work àwọn ìlú kan wà mi ò parọ́ ẹ lọ ṣèwádìí wọn gbọ́dọ̀ fẹ́ ra ni kò ní work ọkọ lè tètè kú àbí kíyàwó tètè kú àwọn ẹbí kan wà má kàn ní wọn mo máa ń sọ fún ìmọ̀lẹ́ ẹ má Ma ṣe eré ṣe máa ṣe márẹ́jì márẹ́jì ti kọjá ó nídìí ìyóga ẹjọ bá mi fẹ́ ẹ mi fẹ́ ìyàwó tó lọ́yàn no it is not about outward appearance it is not so much about your outlook ṣó ti yẹ yín me. it is not so much about effect. it's about ẹni tọ́lọ́run bá yàn fún ẹ àwọn fámìlì míì èèyàn kì í fẹ́ e yon máa bá ogun pàdé wọ́n sọ lẹ́ẹ̀kan a lot of women ni wọ́n di ẹni tí kò rọ́mọ bí aye ayé kì í ṣe pé wùmù wọn ò dáa kì í ṣe conceive ilé ọkọ wọn tó si lo fẹ́ ọkọ ni wọ́n ti fi wọ́n ré níbẹ̀ pé wọn kì í bímọ ọkùnrin ó dẹ̀ lè jẹ́ ọmọ ọkùnrin ni wùnbọ̀ ẹ fẹ́ kọ́kọ́ produce wọ́n ti fi wọ́n ré níbẹ̀ pé wọn kì í bí ọmọ ọkùnrin ìbẹ̀rẹ̀ ló ti lọ lọ́kọ wùnbọ̀ ẹ dẹ̀ ti get ready láti bí ọmọ ọkùnrin wọ́n máa sí ilé ẹ̀ pa ni wọn ò ní jẹ́ kó o rí bí àfi tó bá fi ọkọ yẹn sílẹ̀ kó lọ fẹ́ ẹlòmíì èmi kí tó kúrò ní nàìjíríà mo ti advice àti kan rí mo ní kó lọ fẹ́ ọlọ́kadà ó bẹ̀rẹ̀ sí ní rẹ́rìn-ín mo ní ah, mo ní àti ibi tẹ́ ẹ wà yìí á pẹ́kẹ́ tó lè gbọ́ ní tì ní bíbá yìí mo dẹ̀ sì kéré gan nígbà yẹn mo ní àti try ẹ lọ mú ọlọ́kadà ẹ lóyún orí ẹ̀ pro. àbúrò ni à bẹ́ẹ̀ ni àǹtí mo ní ibi tẹ́ ẹ wà yìí mi ò rí pé ọ̀nà wà ní bíbá yìí mo ti kéré gan mi tí mo rí o wà láìtàláì mo sì kéré gan ńgbà yẹn mo rí òun àti ọ̀rẹ́ ẹ̀ wọ́n gist kò kàn mí ọ̀rọ̀ àgbàlagbà ni kò kàn mí bọ̀ nítorí pé mo ti kiri yẹn ó wá bí picture ẹ mọ̀ pé kéèyàn máa wo bí fídíò bó ṣe ń sọ̀rọ̀ yẹn mo kàn rí fídíò yẹn ni mo rí àǹtí yẹn pẹ̀lú ọlọ́kadà tó ń ṣe bákan wọn àwọn méjèèjì dá gbé ọmọ dání mẹni pé wọ́n fẹ́ ṣe lémi ẹni yẹn dẹ̀ gbé ọ̀kadà sẹ́gbẹ̀ẹ́ mo kàn rí bí bí picture ṣó ti yẹ yín bí picture ni mo wá sọ fún àǹtí yẹn ni àǹtí ló bá dì la try ọlọ́kadà mi wo dà yín o ah, ìyẹn bí bẹ́ẹ̀ ni mi mú oúnjẹ fún mo rí lọ́kadà kan lẹ́gbẹ́ ah, àti ẹ̀dẹ̀ jẹ́ àwọn àti olówó tó yẹ pé àwò pé ah, ọlọ́kadà oh my god ah, mo ní àti ẹ má mind o ẹ má mind mo ní ẹni tí mo rí lẹ́gbẹ̀ẹ́ yìí ó look like olokada. mi se ṣe wòlíì bọ̀ kíní yẹn wa. at that time ó wá bíi bẹni pé àwọn movie mo rí mànìyẹn tó ń pàkọ́ kadà ẹ̀ tó gbé ọmọ yẹn dání ọ̀hún àtàtì ẹ̀ wájọ ṣí ẹ̀ ó gbé bi orí ẹ̀ àti ẹ̀ gbé bi ẹsẹ̀ ẹ̀ ó wà dàbí pé photographer yí àwọn mo wá sọ fún àǹtí yẹn mo ní àǹtí ẹ lọ fẹ́ lọ́kadà yẹ́ẹ́ ọ̀rẹ́ wa ni à ẹ ṣọ̀rọ̀ ọmọ ẹtàn ẹtàn òjò àbúrò wọ́n lè understand mo ní àǹtí mo mọ̀ pé kì í ṣọ̀rọ̀ ọmọdé lẹ́ ń sọ but ó ta sí mi létí díẹ̀ tẹ́ ẹ̀ bá mind oníbàwò lò wá ṣe wá ṣe so mo wá kọ bó ṣe máa ṣe èmi ó pẹ́ tèmi ti wà blessed pẹ̀lú nǹkan báyìí i'm telling you to bá yẹ pé àǹtí yẹn ó wà lọ́dọ̀ ọkọ tó fẹ́ for life ìbá má gbọ́ pa àǹtí yẹn ti bí mẹ́ta fọlọ́kadà ọlọ́kadà yẹn ò ṣọ̀kadà mọ́ sí i o ẹ mọ̀ kó ti pẹ́ nǹkan tí mò ń sọ ẹ̀ ti pẹ́ gan ti pẹ́ ti pẹ́ gan ni ọlọ́kadà yẹn ò ṣọ̀kadà mọ́ ó ti ọ̀ ah, tó ti yọ kù gan to ti tó ti jẹun sókè rẹpẹtẹ bọ̀kadà àǹtí yẹn ò gbé ìgbésẹ̀ inú mi dẹ̀ dùn pé kò kó ọ̀rọ̀ mi kéré kò fi pé àárọ̀ ah, ọmọ secondary school wò lélẹ́yìí tó ń fún mi láàdvice ṣe bó kì í ṣe wòlíì báwo ni tiẹ̀ ṣe jẹ́ ta ló gbẹ́nu ẹ sí báwo ló ṣe rìn débí kádà tí ẹ lọ fojú burúkú bákan wò mí ni bí àti ẹ bá ṣe wà for life nìyẹn ìbá má gbọ́ pa ìbá má gbọ́ po mi ò ní sàn yìí ìbá má gbọ́ pa àwọn ẹbí kan wà èèyàn kì í fẹ́ wọn kó ṣe rere pàápàá àwọn obìnrin tó bá ní ògo that is mo máa ń sọ mo máa ń sọ mo ní ẹni tí Ọlọ́run bá ti gbé ọwọ́ ẹ̀ ga kó wà careful ọkùnrin tó máa tó máa tó máa àlá òkó dàyàdé àwọn ẹbí kan wà má kàn ní wọn tó bá lọ fẹ́ wọn yọ̀ọ̀yọ̀ o that is why èèyàn mi báyìí ó máa ń bí ọmọ mi ìfẹ́ sọ̀rọ̀ débẹ̀ ṣó ti yé yín irú ẹbí tó lọ fẹ́ ni irú ẹbí tó ti lọ lọ́kọ ni dẹ́ni èèyàn lè rí ogun pàdé látọ̀dọ̀ àwọn ex nínú marriage èèyàn lè rí ogun pàdé látọ̀dọ̀ family ọkọ èèyàn lè rí ogun látọ̀dọ̀ ìyá ọkọ látọ̀dọ̀ àwọn àbúrò ọkọ pàápàá àwọn àbúrò ọkọ tó ń jealous àwọn ẹ̀gbọ́n ọkọ tó ń jealous wọ́n máa máa mórúkọ ìyàwó yẹn lọlé alá ẹ̀wòrú ẹ̀wòrú ẹ̀ tí mo sọ sórí ẹ̀ ń sìn ẹ̀wòrú ẹ̀ tí mo sọ sórí ẹ̀ ń sìn ìyá Saida ṣèbẹ́ ẹ̀gbọ́n ọkọ ni ó jealous ó jealous wọn àti ìyá ọkọ jealousy nìyẹn àti envy wọ́n envy ìyàwó ìyàwó wọn wọ́n envy ẹ̀ envy ẹ̀ envy ẹ̀ wọ́n lọ wọ́n mú aṣọ ẹ̀ wọ́n mú lọ sílé babaláwo wọ́n lọ ṣoògùn sí that is envy wọ́n envy ẹ̀ envy ẹ̀ envy ẹ̀ títí wọ́n fi lọ ṣoògùn àwọn family kan wà they are very very envious wọ́n like kíyàwó wọn kó máa múra dáadáa tó bá tiẹ̀ jẹ́ vaseline ló fi ń para tó bá ń dán wọ́n máa hate ẹ̀ tó bá jẹ́ àǹkárá ló ń wọ̀ kò ń ṣe léèsì o kó tiẹ̀ jẹ́ àǹkárá oní two thousand naira for the mere fact that o so ẹ e, o fit ye, wọ́n máa hate ẹ e. tó bá ní kọ́lọ̀ tó dáa wọ́n máa hate ẹ e. àwọn to bá tó wá lọ bímọ ọkùnrin níbẹ̀ wọ́n lè kórìíra ẹ tó bá bí obìnrin wọ́n lè kórìíra ẹ tí Ọlọ́run bá ń bless ye. nítorí pé o ti wà nílé ọmọ wọn wọ́n máa kórìíra ẹ wọ́n lè kò síbi sẹ́yìn ò ti lè rí ogun i'm telling you èèyàn lè rí ogun látọ̀dọ̀ ex ẹ̀ àwọn ex kan wà òṣónú ni wọ́n òṣónú òun ni wọ́n ìkà ni wọ́n wọn kì í tètè let go wọn kì í gba ìmọye márèjì tó yẹ pé àwọn ex àwọn náà sọ òkò ìbànújẹ́ sínú ìgbéyàwó yẹn that is why mi láìkí ọkùnrin tó máa ń padà sẹ́yìn mi ìdẹ̀ like obìnrin tó tún máa ń padà sẹ́yìn tí àwọn bá ti ṣe bye bye èèyàn kì í ṣe ẹ̀ka alẹ́ tó bá ti ṣe bye bye kò yẹ kó tún ṣe hello mi like ọkùnrin tó yẹ pé fóònù ẹ̀ ó sì ní nọ́mbà àwọn ex ẹ̀ níbẹ̀ mi ìdẹ̀ like obìnrin tó yẹ pé fóònù ẹ̀ ó sì ní nọ́mbà àwọn ex ẹ̀ níbẹ̀ àwọn ex wọ̀nyí wọn kì í jẹ́ kí ìgbéyàwó current ìgbéyàwó wọn kì í jẹ́ kó sinmi wọ́n máa máa jẹ́lọ́ọ̀sì tó bá tún wá lọ jẹ́ ìkan nínú yín ẹ sì tún communicate pẹ̀lú kan nínú wọn wọ́n lè máa ṣògùn wọ́n lè máa ṣògùn wọ́n lè máa sọ àjà tó kárí tàgbáàrín sínú ilé yẹn mi ò ní tàn yín mo rí ẹni tó ti gbé ṣòwò fún mi rí fúnra rẹ̀ ló confess ó lóun mú àjàtúkátà gbáàrí ó fẹ́ ní wọ́n fún bí ẹ̀tù bíi powder ó lọ fẹ́ sílé wọn ó ń bínú àwọn lọ́kọláya yẹn that is why mo máa ń sọ fún yín mo ní kẹ́ ẹ máa wà careful àlejò tẹ́ máa máa gbà you need to be careful àwọn àlejò tẹ́ máa máa gbà lẹ́nì yẹn wá síbẹ̀ ó ti rí i pé márèjì yẹn ń dùn ó wá ń wá ọ̀nà tó máa fi dàrú ó dẹ̀ mú ẹfun ẹfun àjàtúkánìtà gbàrín ó mú wá sínú ilé yẹn ó fẹ́ síbẹ̀ ó dẹ̀ lọ ọkùnrin yẹn fẹ́ lu ẹ̀ pa ó fẹ́ lu ẹ̀ pa márèjì yẹn dàrú ó mẹ́sọ̀ pé òun sọ wọ́n di ẹdùn arìnlẹ̀ mo máa ń sọ fún yín mo ní ẹ má ṣàdédé máa gbàlejò èmi kò jọ mi ì lè ṣàdédé gbàlejò nílé ayé Sàbẹ̀mí Gárúbà welcome on board you need to be extraordinarily careful àwọn àlejò kan wà kò sí kan tó fẹ́ wá wò nínú ilé ẹ wọ́n fẹ́ wá wo ìrẹ́pọ̀ tó wà láàrin ìwà àtọkọ ẹ so tó bá kàn faralẹ̀ yẹgbẹ̀rẹ̀ tó sit on the fence kò gbóná kò tutù ó máa jẹ́ easy target fún wọn wọ́n lè tètè rí ẹ mú o lọ́lọ́run o lólúwa o ṣe mùsùlùmí o ṣe kìrìsìtẹ́nì kò sí kankan tó mọ̀ òun àfi ẹlẹ́dàá mi mi màmá ní kí sáma ẹlòmíì ó má dáa wò wọ́n finish marriage yẹ àwọn ẹ̀sìn kan wà níta kàkà kékun má jẹ sèse ni wọ́n wọ́n fi ṣèwàdànù kàkà kékun má jẹ sèse ni àwọn ẹ̀sìn kan wọ́n fi ṣèwàdànù wọ́n rẹ̀dí àti da marriage yẹn rú a lot of people kì í ṣe kébí ẹ̀ lórí ọkọ ẹ má jẹ́ ń tàn yín ẹ lórí ọkọ àwọn ẹ̀sìn ọkọ yín àwọn ni ò jẹ́ kí marriage yẹn sinmi mi nítàn yìí kò kọ́mọ̀ kí ẹ̀sìn obìnrin kó máa da márèjì rú kò kọ́mọ̀ kò kọ́mọ̀ ṣùgbọ́n ẹ̀sìn àwọn ọkọ ajajajajajajaja àwọn tí ọkùnrin ti fi sílẹ̀ tí ẹ bá tètè lé wọn jìnnà réré wọ́n lè da ìgbéyàwó yẹn rú màmọye ṣàmùkọ àwọn èèyàn wá ń gbé kèsì fún mi dáadáa lóríṣiríṣi ìyóge mo sì fẹ́ gba ọkọ mi padà màá ní sọ mọrin yìí ni rárá ṣùgbọ́n mo bímọ fún yèé tí ó kéré rárá ṣùgbọ́n a ti fẹ́ra jìnà mo ti náwó lé lórí jìnà ṣé ó ti níyàwó ń sìn ó ti níyàwó yèyé ṣùgbọ́n ojú mi ṣì wà lára ẹ̀ pàápàá lórí Facebook Facebook easy connection ni wọ́n á padà lọ sọ́dọ̀ X wọ́n á lọ máa jẹun níbẹ̀ wọ́n á lọ máa mumi níbẹ̀ wọ́n á lọ máa dóbò níbẹ̀ kó tó lajú pẹ́rẹ́ marriage yẹn ti dàrú relationship yẹn ti dàrú kì í ṣe pé bóyá ò níwà kì í ṣe pé bóyá ò lẹ́wà ṣùgbọ́n àwọn X kan wà nígboro tó ń gbógun ti ìgbéyàwó yẹn wọn ò jẹ́ kí ìgbéyàwó yẹn sinmi so èyí tẹ́ bá fẹ́ wọnú relationship ẹ make sure pé ọkọ tẹ́ fẹ́ fẹ́ ń sìn òun àti ẹ̀sì ẹ̀ wọ́n ti ṣe gbére for life láàrin ara wọn wọ́n ti ṣe gbére that means wọ́n ti ṣe bye bye then you have to be very prayerful mi ì tí ì débẹ̀ ṣó ti yé then tó bá lọ fẹ́ ọmọkùnrin nínú ẹbí tí wọ́n fi dájọ́ irú story tá a ṣe lẹ́jọ́ Saturday yẹn kò dáa àwọn ìyá kan wà wọ́n gbóná wọ́n yẹrùkù ẹ má fi pé gbogbo àwọn ìyá tá à ń wò wọ́n ni wọ́n dáa àwọn ìyá kan wà ọmọ ara wọn náà máa fi ń dájọ́ àsìn ọmọ ara wọn pàápàá ọmọ ọkùnrin ẹ mọ̀ pé ní ayé àtijọ́ pàápàá ní community tá ti wá society tá ti wá wọ́n máa ń place ọmọ ọkùnrin sórí àwọn ọmọbìnrin àwọn bàbá ayé àtijọ́ yẹn wọ́n máa ń bìlí pé ọmọkùnrin ni the best pé ọmọbìnrin ni second fiddle ṣó sì yẹ yìí wọ́n bìlí pé ọmọkùnrin ni oyin ni àrólé pé ọmọbìnrin ṣègbè ó máa ṣe márèjì ó máa lọ sílé ọkọ ẹ̀ so kò ní síta fọlọ́run ṣọ́ alákìjà that is a lifetime communication mi ì dẹ̀ mi ì dẹ̀ gbọ́ mi ì rí kọ́mẹ̀ntì mi ì mọ ẹ̀ tẹ́ ẹ̀ ṣé ẹ̀ well okay God bless you sis welcome on board ṣó sì yẹ yìí so àwọn family, wa láyà àtijọ́ níbi tá a ti wá wọ́n máa ń place ọmọkùnrin above ọmọbìnrin mi ní tàn yín ara àwọn tó ṣe ṣe ń sìn so àwọn kan tán jẹ́ àwọn ìyá kan tó yẹ pé tẹ bá rí wọn lójú ayé báyìí wọ́n look like èèyàn gidi ṣùgbọ́n nínú ẹgbẹ́ wọn wọ́n ti fi àwọn ọmọkùnrin yẹn wọ́n ti fi wọ́n dájọ́ wọ́n ti fi wọ́n ré irú story tá a ṣe lọ́jọ́ sátọ̀dẹ̀ irú story tá a ṣe lọ́jọ́ Saturday ìyá yẹn ó ti mú ọmọ ẹ̀ ó ti mú lọ sí pàdé ọmọ ọkùnrin wọ́n dẹ̀ ti dájọ́ fún pé yes bó ṣe máa rí fún lélẹ̀ àǹtí storyteller tó gbé story wá fún mi ní Saturday àǹtí ẹ̀ wá lọ ṣe kò ń gẹ̀ ó wá jẹ́ àwọn kan tán máa ń lọ bí fellowship tẹ bá lọ fẹ́ràn àwọn ọmọkùnrin tán ti fi dájọba ẹ̀ tí ìyá wọn bá lè eyín pínrín yọ̀yọ̀ o wọ́n lè yí ikú yẹn kúrò lórí ọmọkùnrin yẹn kan yín lé yín lórí tẹ bá wo àǹtí tí mò ń sọ yìí Princess Adeola Yeye happened to me my husband ex nearly killed me Ọlọ́run á kó yín yọ I'm telling you àwọn ex kan they can't let go easily they can't they can't wọ́n fi ṣe kàkà kẹ́kọ̀ọ́ má jẹ sèse ká fi ṣàwọ̀dànù kò fẹ́ mi kò dẹ̀ ní rí ẹ fẹ́. mọ́mì mi olórí kristi olúwọlé fàdójú welcome on board mà wọ́n fi ṣe pé ẹ̀ kò fẹ́ mi wọ́n fi ìpè máa fẹ́ ẹ kò dẹ̀ ní rí ẹ fẹ́. wọn ò ní gbà wọ́n ṣe lọlé aláwo náà máa lọlé oníṣègùn wọ́n máa lọ ọ̀dọ̀ bàbá yẹ̀mí wò wọ́n máa lọlé onífá wọ́n máa ń rìn káàkiri ni pé kó tún padà láti sọ àlẹ́ ṣe máa ń rí àwọn ọkùnrin míì wọ́n kúrò nínú ìgbéyàwó wọn wọ́n padà lọ fẹ́ ex wọn wọ́n tún lọ fún ex wọn lóyún again ó lè jẹ́ pé ex yẹn ti bímọ fún wọn tẹ́lẹ̀ o wọ́n tún padà wọ́n tún lọ fẹ́ wọ́n tún lọ bá sùn á tún bímọ fún wọn wọ́n wá léyàwó kúrò. mo ti gbé sórí ọmọ ọ̀dọ́ kan báyìí mo ti gbé wá rí Amẹ́ríkà ló wà ex ọkọ ẹ̀ ní Nàìjíríà ẹni tó ti fẹ́ rí tí ò fẹ́ mọ́ ọkọ ẹ̀ lọ sí Nàìjíríà lọ ṣọlidé Oh, they lucky! please don't call my line it is too late to be calling at this time from Nigeria please thank you Hey, sí ọkọ ẹ lẹ́nìyàn ọmọ Ondo ni ó pè wọlé sórí show you? ó pè let's sí orí show why? Oh, don't let ti ṣẹlẹ̀ ẹni tí lẹ́nìyàn fẹ́ America ọmọ bíi mẹ́rin ló bí fún America. ó ní ọkọ òun lọ sí Nàìjíríà ó lọ ṣọlidé wọ́n wá pàdé ládùúgbò kan ẹni tó ti fẹ́ rí tipẹ́tipẹ́ wọ́n wá pàdé again àbáwo ni amẹríkánà ojú ẹ rèé o ojú ẹ ń dán o nǹkan kan ìyàwó ẹ ń kọ́ mo mọ̀ pé ó ti níyàwó ń sìn of course mo ti níyàwó ọmọ mẹ́rin ló bí fún mi number mi leléyìí o mo wà lóòtẹ́ẹ̀ báyìí bye òtẹ́ẹ̀ yẹn wà lóòdù ó wá fún ní orúkọ hotel, yẹn pé à ṣé o lè wá kí mi ìwọ ń kọ́ṣọ ti márì rárá mi sì máa rìn wá kí mi ìkan bá mi ṣeré èkó léèwọ̀ náà ojú tó ti máa rí nírí ojú tó ti mọ ní rí ni kò ní sọ pé òun ò mọ ni mọ́ ìyàwó ẹ̀dẹ̀ wà lamẹ́ríkà pẹ̀lú ọmọ mẹ́rin ó wá pàdé ex ẹ̀ mi ìfẹ́ porúkọ um, ehm, store popular store lóńdó town store yẹn ibo ló ní níbi tó ti ń ṣe grocery shopping tẹ máa ń pè provision ṣọ́ọ̀bù tó ta provision máà nìyẹn mo fi ìpínfẹ́ lọ ra omi ní ragolis àwọn bọ́bọ̀ tó máa wá láti amẹ́ríkà ní tó wọ bíi muscle shirt bíi singlet báyìí Sister Vero Divine, my ex said if I can't have him, no one will. Only God save me. God bless you. Ṣé ti pé mo sọ ń sìn. So bàbá yìí, ó kúrò l'Amẹ́ríkà, ó lọ sí Oǹdó to be precise. Ó fẹ́ lọ sí shop àwọn Ìgbò yẹn ibẹ̀ ti ń ta omi bíi ragolis bíi ever water nkankan ó wá sọ̀kalẹ̀ ó wọ muscle shirt ó fi towel ó fi kọ ẹ mọ bí wọ́n ṣe fi ehm, scarf mi kọ́ ọrùn báyìí white towel ẹ mọ̀ pé ooru máa ń mú àwọn Amẹ́ríkánà àwọn London ní Nàìjíríà time ooru ni ó fi towel yẹn kọ ọrùn ó wá sọ̀kalẹ̀ ó fẹ́ lọ ra omi ó kàn bọ́ sọ́wọ́ x ẹ̀ ni ẹni tó ti fẹ́fẹ́fẹ́fẹ́fẹ́fẹ́ kó tó pàdé arábìnrin tó gbé kèsì wá àbáwo ni kẹ́tì ṣe lafia, àlàáfíà lẹ́yà ẹ̀kẹ́ everybody wà okay wọ́n kíra wọn a ní kẹ́ má kíra bọ̀ ó yẹ kó tán síbẹ̀ kò yẹ kẹ́ tún exchange number kò yẹ kẹ́ tún èmi máa sọ òótọ́ èmi ò láìkí máa pẹ̀pẹ́ kò yẹ kẹ́ tún máa exchange contact kò yẹ kẹ́ tún máa sọ pé wá kí mi lọ́tẹ̀l no you don't do that ó wá fún ní nọ́mbà hòtẹ́ẹ̀lì báyìí báyìí ni mo ṣé o lè wá kí mi níbẹ̀ lady yẹn dẹ̀ lọ lóòótọ́ ó dẹ̀ lọ kì níbẹ̀ one thing led to another wọ́n bára wọn sùn lady yẹn bẹ̀rẹ̀ sí ní rìn pé ah bàbá yóò lè lọ mọ́ mi lọ́wọ́ ṣe mọ̀ pé a smart jura wa lọ a smart jura àwọn kan wọ́n smart dákú wọ́n sì lè jẹ̀yà ẹ̀ ṣùgbọ́n kó tó jẹ̀yà ẹ̀ ńkọ́ nǹkan rere á ti bàjẹ́ àwọn Yorùbá máa ń pòwe wọ́n ní kílẹ̀ tó pòṣìkà nǹkan rere á ti bàjẹ́ lady ó smart ó rìn sọ́tún ó rìn sósì ó rìn ó fast bàbá ìbẹ̀rẹ̀ sí ní fall in love again àti Adéoyè ní I remember you did that show last year yeyoge God bless you ma bàbá yìí mo ní ìlú mi ló ti ṣẹlẹ̀ ẹ̀wọ̀n kí mi ò sọ pé ìlú onílùú sìn ẹni tó pè mí lamẹ́ríkà a máa gbọ́ mi sí ọmọ Ondo ló pè mí náà tẹ bá gbọ́ accent ẹ máa rí pé Ondo ni ó pè wọlé sórí show náà bọ accent ẹ ẹ mọ̀ pé Ondo ló ti wá. bàbá yẹn ó bẹ̀rẹ̀ sí ní bá ex ẹ̀ wọ́n wọlé wọ́n jáde wọ́n wọlé wọ́n jáde lẹ́yìn yẹn bẹ̀rẹ̀ sí ní rìn ó rìn gidi ó rìn ó gbé àwọn ìgbésẹ̀ tó nípọn àwọn ìgbésẹ̀ tó lágbára bàbá yẹn padà kó tó padà sí Amẹ́ríkà ńkọ́ lédi pèpèpè yóò ṣe ní nàìjíríà ti tókì gbọ́ apádà mẹ́wá lámìkẹ́ mò ń bọ̀. Ah, ó ga o kí olùdé christmas wey láṣẹ ṣẹṣẹ ló tún kọjá oṣù kàńkẹ́ ah, mi wá sẹ́ máa padà wá kí bọ̀dá yẹn tó padà lédi nàìjíríà yẹn ti lóyún ó mẹ́sàn pé òun lóyún kó tó padà ìgbà tó máa fi padà sí amẹ́ríkà gbọ́ngbọ́n ló ṣe síyàwó ẹ̀ ìyẹn lọ gbé ní airport ṣe ló ń ṣe bákan àpẹ̀lẹ́ báwo ni nàìjíríà wọ́n everything wà okay mò ń bọ̀ fọ́sáyé lọ wo nǹkan nísàlẹ̀ fọ́sáyé lọ pè á lọ máa pè ẹ̀sẹ̀ sista kíkìkìkì yes mama i remember god bless you ara ò balẹ̀ nínú ilé mọ́ àwọn ọmọ ní dáàdì dáàdì dáàdì i'm coming dáàdì dáàdì i'm coming ah pé àwọn ọmọ ẹja rẹ kó tẹ́ kí jáde tí fóònù bá ti dún gírírírá ó sáré síta ó sáré lọ gbé kí lèdì tó gẹ̀ẹ́tì kọ́ ọ̀tìgbà tó lọ wo whatsapp ẹ̀ tó bẹ̀rẹ̀ sí í sẹ̀ǹdì nǹkan ọmọ títí lórí pampers láti amẹ́ríkà ìgbà tó wáyá mà nìyẹn wá ní òun fẹ́ lọ sí nàìjíríà òun fẹ́ lọ wo ilé tán kọ́ àṣé òun fẹ́ lọ ṣe némì ní nàìjíríà nílùú mi lóǹdó òun fẹ́ lọ ṣe némì níbẹ̀ ó wá kó bàgẹ́ ó lóun bọ̀ òun fẹ́ ilé wọn òun ti kọ́ débì kan fẹ́ sáré lọ wò ó némì ló lọ ṣe ìgbà ló tó ṣe némì báyìí wọn àtìgá ìyẹn wọn kó kúrò ní Oǹdó wọ́n kó lọ sákúrẹ́ <laughs> wọ́n kó kúrò lẹ́nu yẹn ló fẹ́ bímọ sí Oǹdó gbọ́ àwọn èèyàn ti wá rí àsìpọ́kọ́gbọ́kọ́ àwọn èèyàn ti wá rí àsìpọ́kọ́gbọ́kọ́ lẹ́nu yẹn ní ò lè dúró sí Oǹdó mọ́ bàbá yẹn lọ gbalé fún lákúrẹ́ ìgbà tó bá fi padà báyìí divorce ló gbé wá straight ìgbà tó bá fi padà sí ní Amẹ́ríkà divorce ló gbé wá lẹ́nu yẹn sunkún nígbà tó pè ní divorce ní mànìyẹn gbé wá divorce ló gbé wá mo ní mo ní gẹ́yìn wá sí ó ló wà lákùrẹ́ má nìyẹn kọ́ ó lóun náà wà lákùrẹ́ má nìyẹn wà dúró sí amẹ́ríkà mọ́ ṣe ló ń sá lọ gírírì ó ní lady ó ti sùn pẹ̀lú òun àtàwọn ọmọ mẹ́rin ó ti sùn má nìyẹn kó kúrò lé ó gbé divorce wá divorce letter yẹn ló rí báyìí tó pè wọlé tó ní èyí ẹ gbà mí kí ni kí n ṣe má nìyẹn lọ divorce letter wá àwọn ex mi they can be very very dangerous if I can't have him nobody will èèyàn míì ó lè má ṣe tiẹ̀ bíi ti àwọn ará Amẹ́ríkà yìí ó lè spiritually, ṣe spiritually kó máa sòkò bànújẹ́ sínú ilé yẹn báyìí mo yẹ obìnrin tó tètè kú true ex ni obìnrin míì ẹ máa gbọ́ pé ó ní cancer ó no obìnrin kan wa ni ta to fe wọlé ni òun ló fi ló fi ìdààmú àti àìsàn To fi lé kúrò obìnrin míì ẹ máa gbọ́ pé wà ní mosle hospital níwájú kings college kì í ṣe ojú lásán x tó fẹ́ padà wá ni òun ló gbé ọpọlọ ẹ̀ lọ ságijù àwọn x míì wọ́n lè ṣe they can do and not do. they can do and not do. so ọkùnrin tó bá fẹ́ fẹ́ wà careful kó make sure pé ó ti detach ara ẹ̀ pátápátá make sure pé he is fully detached spiritually, financially, and physically. If not, when they come back, it could be disastrous. Mi ò ní tàn Lady ará America I àánú ẹ̀ ṣe mí. Ọmọ mẹ́rin má nìyẹn fi sílẹ̀. o tí ò sign divorce ye. Ó padà lọ sí Nigeria. Wọ́n lọ shame, wọ́n lọ shame marriage. Wọ́n lọ shame marriage. Ṣé o sọ pé ò ní sign ni? Bọ̀bọ́ yẹn ó dá sí rough ó padà lọ́wọ́ ó lọ wọ wedding gown fún lady tó wà ní nàìjíríà yìí ó lọ ra wedding gown fún tá a bá rí ṣe lóńdó a lọ ṣe lákùrẹ́ wọ́n kóra wọn lọ sákùrẹ́ wọ́n lọ ṣe marriage lẹ́ẹ̀kejì ó gbà pé arábìnrin ó dànù tọmọtọmọ odidi ọmọ mẹ́rin ó kọ sí lọ́rùn ó lòun ti rí ex èṣù lọ ra omi lásán kí ọkọ lọ ra omi tó fẹ́ mu lásán ó lọ dẹ̀wù ó lọ gbére ó lọ i'm telling you àwọn àìsàn kan wọ́n gbóná ju ṣọ̀pọ̀nà lọ ọmọkùnrin tó bá ti fi gégùn nínú fámìlì wọn you need to be careful i'm telling you you need to be very very careful àwọn fámìlì ọkọ wọn kì í like ìyàwó tó bá wà spiritual nígbà míì ìyàwó tó bá màdúrà gbà tó bá mọ fellowship lọ tó bá mọ àwẹ̀ gbà wọ́n máa ń sábà kórìíra irú ìyàwó bẹ́ẹ̀ wọ́n bìlí pé irú ìyàwó bẹ́ẹ̀ ni kánópì fún ọmọ tó fẹ́ pajẹ wọ́n bìlí pé irú ìyàwó bẹ́ẹ̀ ni ọmbrella fún ọmọ wọn ẹ mọ̀ pé àwọn ìyá míì kò mí pé àwọn ló bí ọmọ yẹn wọ́n lè fi dájọ́ so tó bá jẹ́ ìwọ ìyàwó ló bọ́ sírú ọmọ bẹ́ẹ̀ lọ́wọ́ tó wá ń pray praise the lord holy ghost fire i cover my husband in the blood of tọ́mọ̀ sí ni pé o ti ń i cover my husband i pray for my husband olúwàjọ olúwàjọ kọ́kọ́ mi rí ṣe ní orúkọ jésù jẹ́ kó rí ṣe jẹ́ kó rí ná jẹ́ kó rí lò ọkọ mi ọkọ mi ọkọ mi ọkọ mi olúwàjọ kó rí ṣe ó lọ mi ṣẹlẹ̀ ní o olúwàjọ kó mójú rere àtàánú ẹ̀ pàdé wọ́n máa rí ẹ gẹ́gẹ́ bí ọ̀mbrẹ́là irú ọkọ bẹ́ẹ̀ wọ́n wá bypass ọkọ bẹ́ẹ̀ wọ́n wá kọjú ìjà sí ẹ wọ́n ti rí ẹ gẹ́gẹ́ bí ọ̀mbrẹ́là wọ́n rí ẹ gẹ́gẹ́ bí canopy wọ́n make sure pé kúrò tó bá kúrò lẹ́rọ̀ wà kúrò lélé irú tàǹtí sátọ̀dẹ̀ yẹn wọ́n gbé àìsàn lu àǹtí yẹn wọ́n gbé àìsàn lu àǹtí yẹn òun nìkan lẹ fi dámọ̀ nísìn islam tí mo ṣe lọ́wọ́ fọ́tò wọn lórí whatsapp mi lénìí ọkàn mi gbọgbẹ́ ọkàn mi gbọgbẹ́ nítorí pé wọ́n rí as aláàbò lórí ọkọ̀ ẹ̀ ọlọ́ọ̀brẹ́là lórí ọkọ ẹ̀ ẹni tí kò jẹ́ ká tètè rí ọkọ ẹ̀ mú wọn ò láìkì dẹ́dẹ̀ wọn ẹbí ọkọ kan wọn ò láìkì ìyàwó olówó èèwọ̀ wọn nìyàwó olówó tá má rí ẹ pé o wà nílùú òyìnbó o wà ní nàìjíríà o wà níbikíbi pé òun rí ṣe ju ọmọ wọn lọ wọn máa hate ẹ àwọn fámìlì ọkọ kan wà wọn ò láìkì ìyàwó olówó sẹ tá má rí ẹ tó múra dáadáa òun wọṣọ dáadáa o dúdú o ó pupa o ó funfun o àyìnrí ni o chocolate ni o pé o tiẹ̀ ń rí aṣọ wọ̀ òun rí cream díẹ̀ lò bó tiẹ̀ jẹ́ vaseline ó máa máa bí wọn nínú wọn ò dẹ̀ lè láìkí ẹ nílé ayé bẹ́ẹ̀ ni sísá sísá mi kan ní tamari prayer warrior bẹ́ẹ̀ ni tó bá jẹ́ prayer warrior fún ọkọ ẹ ogun ìdílé ẹ máa dìde sí ẹ bó ṣe ń jà fún ogun ìdílé sí ẹ rẹ́dì láti máa jà fún tàwọn ọkọ ẹ̀ tí ò bá dẹ̀ ṣọ́ra ó máa lọ sórí àwọn ọmọ ó máa lọ sórí àwọn ọmọ tó bá jẹ́ prayer warrior tó like church ó like fellowship ó ń gbàdúrà ó ríran ó lálàá ó jẹ́ kí ogun ó jẹ́ kí ọwọ́ ayé ká ọkọ ẹ̀ they will hate you kì í ṣe family tó dáa o family tó dáa wọ́n máa like ẹ wọ́n máa appreciate ẹ ṣùgbọ́n àwọn family tí ò dáa they will hate you wọ́n rí ẹ as asbaria pé ìwọ ló wà láàrin wọn àti ọmọ wọn tí ò jẹ́ kán rí ọmọ mú ò jẹ́ kán rí ọmọ mú wọ́n máa rí àfi ìwọ ni ò jẹ́ kí ọwọ́ ayé tètè tẹ ọkọ ẹ so wọ́n ma kọjú ìjà sí ẹ wọ́n lè kọjú ìjà sí ẹ físíkàlì ká máa gbógun sí ẹ. ká máa ní ẹ lára àbí ká máa plan bó ṣe máa gbéyàwó mi wá wọ́n fẹ́ mú ọkọ yẹn kúrò lábẹ́ abẹ́ ìṣọ́ tó fi sí abẹ́ kánópì tó fi sí wọ́n máa mú ẹ kúrò wọ́n máa fẹ́ mú ọkọ yẹn kúrò wọ́n lè plan bó ṣe máa ní obìnrin míì ẹ mọ̀ pé tí ọkùnrin bá ti níyàwó méjì mẹ́ta ààbò ìyàwó ẹ̀ ó máa ká kúrò lórí ẹ̀ tí ọkùnrin bá ti lọ ń dóbò míì níta tó ti ń ṣèṣekúṣe tó ti ń bóbìnrin míì sùn ẹ mọ̀ pé àwa obìnrin even though ọkọ ló lórí aya ṣùgbọ́n àwa ni canopy àwọn ọkọ wa nínú ẹ̀mí àwa ni kò kì í jẹ́ kí ọwọ́ ayé tètè bá ọkọ wa because a máa wà prayerful a máa wà spiritual a máa wà dedicated and committed sínú ìgbéyàwó so Ọlọ́run ó fi àwọn ọkùnrin ṣe olórí wa o mi ní sàn yín ṣùgbọ́n spiritually àwa gangan ni aláàbò àwọn ọkọ wa tá bá gbàdúrà mẹ́wàá àgbà méje fáwọn ọkọ wa tó bá jẹ́ ìyàwó gidi ni o mi ì sọ tàwọn ìyàwó so àwọn family ọkọ máa ń wa as hindrance wọ́n máa ń wa as stumbling block as a barrier wọ́n máa ń wa as àwa ni a máa shield àwọn ọkọ wa àwa la máa protect wọn àwa la máa guide wọn àwa ni ò jẹ́ kọ́wọ́ wọn ka so tó bá ti try ọkọ yẹn títí tàn rí wọ́n wá face àwọn obìnrin àwọn ìyàwó ilé ṣóyè yìí wọ́n fèsì àwọn ìyàwó ilé pé yes àti try ọkọ ẹ try try try kò work wọ́n wá fèsì àwọn ìyàwó ilé so you need to be very very careful ẹ̀yin tẹ́ máa ń gbé ọkọ pàdédé nínú ẹ̀mí wà careful kí ogun ológun kó má yí ilé ẹ lórí ṣó ti yín then ẹ jẹ́ kí a wá sọ nípa solution díẹ̀ ká tó máa parí program please They see you as a threat. God bless you. Then tí Ọlọ́run bá bless ẹ ju ọkọ ẹ lọ tendency pé àwọn family ọkọ ẹ máa hate ẹ ó high. Tí Ọlọ́run bá gbé ọwọ́ ẹ sókè ga ju ọkọ tó ń fẹ́ Tendency, probability, ratio pé wọ́n máa hate ẹ ó high. Number one, wọ́n lè rí ẹ as bẹ́ni pé o ti lórí ẹ̀ even though lórí ẹ̀ kò sínú Bíbélì tó wà pé ìyàwó ò lè lówó ju ọkọ ẹ kò dẹ̀ sí nínú Quran pé obìnrin ò lè rí ṣe ju ọkọ ẹ̀ lọ oníkálukú ló mú ẹlẹ́dàá tiẹ̀ wá oníkálukú ló mú àyànmọ́ tiẹ̀ wá so àwọn fámìlì ọkọ mi not gbogbo fámìlì ọkọ o we have a lot of good um, eh, fámìlì ọkọ àníwọn tó pọ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò mí náà tẹ́ jẹ́ ìyá ọkọ most of you náà ẹ̀ good ṣùgbọ́n àwọn kọ̀ọ̀kan níbi tí àti lè rí ogun nílé ọkọ ni mò ń sọ yìí tí Ọlọ́run bá gbé ọwọ́ ẹ̀ ga ju ọwọ́ ọkọ ẹ̀ lọ people see you as o ti forí ọkọ ẹ̀ gbà pààrọ̀ the first impression tí wọ́n máa ni nípa ẹ nìyẹn ó forí ọkọ ẹ̀ gbà pààrọ̀ ó ti lo kádàrá ọkọ ẹ̀ kò jẹ́ kọ́wọ́ ọkọ ẹ̀ yọ sókè ó ń ṣoògùn wọ́n máa rí as fetish wọ́n máa sọ ẹ́ dàjẹ́ wọ́n máa rí to ẹni to wà tó ń ṣoògùn tó wà dábólíkù tó máa ń tojúbọlé tó máa lọlé babaláwo lọlé aláàfáà wọ́n tún wá rí ẹbí onígbéraga ṣó ti yẹ starlight gansu ẹ come on board wọ́n tún wá bi ẹbí onígbéraga ẹ mọ̀ pé téèyàn bá lówó ó máa look like èèyàn ń gbéraga téèyàn bá tiẹ̀ sọ ha aṣọ tó bá wọ̀ àwọn jewelries tó bá wọ̀ kí ìní ẹ bó ṣe ń dán bó ṣe dàbí ẹja tútù bàtà ẹ aṣọ ẹ báàgì ẹ kó má tiẹ̀ tí ì sọ ha people will see you as ẹni tó wà proud tó wà pompous i'm telling you so bí àwọn fámìlì ọkọ ẹ ṣe máa rí ẹni even láì tí ì sọ̀rọ̀ ẹ wò bóyá ọkọ yín fẹ́ mú yín lọ one day tó fẹ́ lọ introduce yín sí àwọn fámìlì ẹ ẹ múra gorgeously kẹ́ ẹ múra dáadáa kò má ti sọ hábà ẹ̀ tó máa lè wọ̀ látòkèdè sàlẹ̀ onígbéraga lélẹ̀ tó bá gbé mọ́tò gidi lọ́bẹ̀ onígbéraga wọ́n máa rí àṣẹ tó ṣògùn kò sí obìnrin tó bá lówó ju ọkọ ẹ̀ nílé ayé tí wọn kì í sọ pé ó ṣògùn kò sí wọn ló forí ọkọ ẹ̀ gbá parọ́ tá a máa wá sí ilé ẹ tí ọkọ ẹ̀ bá wà hẹ́fù pàápàá nílùú òyìnbó ẹ mọ̀ pé àwọn ọkùnrin òyìnbó téèyàn bá bá ọkọ rere pàdé ní o kì í ṣe gbogbo wọn tán bá rí ọkọ tó wà ní kitchen tó ń fa bọ́ ọkọ tó wà kitchen tó ń help to ń dena pi omo e. ọmọ ẹ tán bá rí ẹ ní kitchen tó ń so oúnjẹ tó ń dín ẹyin ìyẹn ọkọ o tá bá rí fámìlì ọkọ kan tó bá lè wá lásán <laughs> tó bá rí ọkọ ẹ tó wà ní kitchen tó ń dín ah o ti lórí ẹ nìyẹn o wàláì o ti lórí ẹ ní ojú wọn ti lórí ẹ̀ àbí ọmọ kẹwọn àwọn ó sáré lọ bá ẹ gbé ọmọ tó jẹ́ pé ẹjọ bí ni ọmọ yín tí kì í ṣe ọmọ tiẹ̀ nìkan tó bá lọ gbé bébì yín tí ọkọ ẹ bá lọ gbé bébì tó bá ń dènà pí o <laughs> ó ti forí ọkọ ẹ gbá pààrọ̀ bó ṣe ń dín ata ló ń dín ẹyin ló ń ṣèrẹsì ló ń tún wa pí wà láìtàláì ó máa lọ́tà láti bẹ̀ wọ́n máa kórìíra ẹ wọ́n máa fi ẹ́ sínú wọ́n máa fìtìná tiẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní máa gbógun tiẹ̀ àwọn ibi tí ogun ti ń wá nìyẹn tó bá jẹ́ olówó obìnrin wọ́n gbógun tiẹ̀ tó bá níṣẹ́ tó ń lọ dédé títọkọ ẹ ò lọ dédé bíi tiẹ̀ wọ́n gbógun tiẹ̀ tó bá ń ríná tó bá rí lò wọ́n gbógun tiẹ̀ tí outward outward appearance ẹ tó bá look better ju ti ọmọ wọn ọkùnrin lọ wọ́n gbógun tiẹ̀ tí mọ́tò ẹ wọ́n máa ń compare ní àwọn family ọkọ they like comparison sister Falakemi ní it happen to my mom god bless you inú mi dùn pé ẹ sọ̀tọ̀ wọ́n á compare mọ́tò ẹ pẹ̀lú tọkọ ẹ wọ́n á compare ìmúra ẹ pẹ̀lú tọkọ ẹ wọ́n á compare irú ilé tó kọ́ pẹ̀lú tọkọ ẹ wọ́n wá máa ṣe comparison ta ló fi yín jẹ oyè ta ló fi yín ṣe judge inú ilé ta ló fi yín ṣe judge wọ́n máa compare pàápàá àwọn fámìlì ọkọ tó wà ní nàìjíríà wọn kì í like àwọn ìyàwó aráàlú òyìnbó àwọn alátẹnujẹ nínú wọn nìkan náà máa ń sábà like àwọn ìyàwó aráàlú òyìnbó tó bá lọ ralẹ̀ ní nàìjíríà tó fẹ́ kọ kò sórúkọ ọkọ ẹ̀ níbẹ̀ ó ti forí ẹ̀ gbá <laughs> tó bá ra mọ́tò ní nàìjíríà jíìpù ni wọ́n wo dọ́kúmẹ̀ntì orúkọ ẹnìkan níwà bẹ́ẹ̀ ó ti forí ọkọ ẹ̀ gbá pààrọ̀ gbogbo obìnrin tó bá ti ń ṣe rere ló forí ọkọ ẹ̀ gbá tọ́mọ́ tí wàá rí i pé ọkùnrin yẹn love o love ẹ ó wà loving ó wà dedicated ó dẹ̀ wà helpful nínú ilé ó ti forí ẹ̀ gbá parun wọ́n wá lọ́jọ́ kan ó ń gbálẹ̀ ah! ó ti sọ́dọ̀ dẹ̀ ó ti sọ́dọ̀ ìgbẹ̀wò dání ọmọ tẹ́ ẹ jọjọ bí ó dì lọ́wọ́ mú báyìí ó mú school ó tún lọ mú padà wá ah! ó ti gba sunday lọ́wọ́ ó ti gbé sátidé lé lọ́wọ́ kò sí ni kò sí bó ṣe lè máa rìn wọ́n á sọ ẹ́ di ọ̀tá nínú ilé yẹn wàláì wọ́n á sọ ẹ́ di ọ̀tá tó bá lọ fẹ́ ọkọ tó jẹ́ pé òun nìkan wọ́n láìkí ẹ̀dá kú wò wàá múra wàá gba àwẹ̀ ẹnu ẹ̀ máa gbẹ wàá gba àwẹ̀ wàá fẹ́ ní ọ̀sà tó bá lọ fẹ́ ojú kan ẹ̀pà èrè the only child the only child tó jẹ́ pé òun nìkan nìyá ẹ̀ bí kò ní níwájú kò ní lẹ́yìn àyàyàyàyà wàá múra ìyá yẹn máa dominate marriage yín O ma dominate ẹ̀ o ma wà dominiari o ma je dictator síbẹ̀ Bo se npe laro lo ma ma pe losan lo ló lale, ko lálẹ́ kò ní jẹ́ kí marriage yẹn sinmi likewise àwọn ẹwà ṣe ń gbé show ẹ̀mọ̀ kí mi ò kì miss show ẹ̀yin ọkùnrin náà tẹ́ máa ń ogun pade ninu ìgbéyàwó mo se ń ti yín bọ̀ ẹ má fi pe odo ọ̀dọ̀ obìnrin nìkan ló pin sí no ẹ̀yin mo ṣe ma ń gbàdúrà mú lẹ́yìn ìyá ẹ ní ọmọ ọkùnrin o ẹ ní ọmọbìnrin o ẹ máa gbàdúrà kan má ṣìgbé ẹ máa gbàdúrà kan má ṣìyàn ọkùnrin gan tó bá lọ gbé ìyàwó olórí burúkú wàhálà dé tó bá lọ fẹ́ ọmọbìnrin tó jẹ́ pé òun nìkan ni obìnrin inú ilé wọn ò fẹ́ wàhálà tó bá lọ fẹ́ ọmọbìnrin tó jẹ́ pé bó ṣe wà ẹ́ òun ni the only child kò ní níwájú kò ní lẹ́yìn you are on your own ìwọ àti ìyá ẹ̀ máa fẹ́ papọ̀ wàá gbọ́ pé mo gbé odó wá ni mo gbá àpótí wá ni wọ́n máa gbàpótí sínú márèjì yẹn ni wàláì tàláì tó bá jẹ́ ọmọkùnrin tó to tó to ṣe tó wa lọ fẹ́ fámìlì àwọn akúrẹ̀tẹ̀ tó yẹ pé gbogbo wọn ló wà rẹ́chẹ̀d wo ibi tó máa náwó sí ibẹ̀ ló máa gbọ́ wàá gbọ́ bùkátà títí wàá fi wọlé sùn ni ṣe ti wá rí sí pé kò yí sí bó ṣe wà ní lìkì ló wà ní so kóníkálukú máa gbàdúrà pé olúwa jọ eléyìí tó bá dáa ni kó o ṣe mi ẹ try kẹ́ lọ ṣe deliverance ó di dandan before you get married before you say i do ṣẹ́rí program yìí ló yẹ ká máa pè ní before you say i do before you say i do make investigations research examine ask questions àwọn ìdílé kan wà èèyàn kì í fẹ́ wọn níbẹ̀ kó ṣoríire because èkó wà lórí wọn tó bá ti lè lọ bẹ̀ báyìí wàhálà dé gbogbo nǹkan ẹ tó ti ń lọ sókè á bẹ̀rẹ̀ sí ní máa lọlẹ̀ lójú ẹ because àwọn ìdílé má ṣe rere ni àwọn ìdílé má kàn bó ṣe wà nídìílé ìyàwó ló wà nídìílé ọkọ ẹ̀yin tẹ́ bá lọ́mọ ọkùnrin tẹ́ bá ń gbọ́ mi lẹ́nìí ẹ wà kẹ́fù ẹnì kan wò dáadáa kó tó lọ mú ìyàwó ẹ wo orú ilé tó ti fẹ́ lọ mú ìyàwó ṣe lé dálé moṣú ni àwọn ìdílé kan wà wọn kì í lọ́kọ ìran wọn ò kì í ṣe rere ṣé ilé dálémoṣú ni ọmọ ẹ ti fẹ́ lọ mú ìyàwó pápá ẹ̀yin ìyá tẹwà nílùú òyìnbó ojú gbà mí sì fún most of you ẹ kì í ṣe irú àwọn ìwádìí báyìí tó jinlẹ̀ kẹ́ tó máa jẹ́ kí ọmọ yín lọ lọ́kọ kẹ́ tó máa jẹ́ kó níyàwó ẹ ní rán àwọn èèyàn ní nàìjíríà pé ẹ bá mi rìn lọ ẹ lọ béèrè questions ẹ mórúkọ wọn kẹ́ ẹ gbàdúrà kẹ́ ẹ béèrè lọ́wọ́ olúwa pé ṣé tó yàn fún ọmọ mi lélẹ̀ àwọn fámìlì kan wà wọ́n máa ń dálé moṣú ni kò sí má ṣe lè fáìn tó wọn kì í lọ́kọ tó bá gbé mọ́tò tó bá lọ síwájú ilé wọn lálẹ́ àbí nírọ̀lẹ́ ìyá ìyá wọn wà ń bẹ̀ ó ń jàgbàdo ìyá wọn wà ń bẹ̀ ó mu pure water first born ilé wọn obìnrin ó ti bọ́kọ ẹ̀jà láti jọ́ọ̀sì ó wà ń bẹ̀ ó gbọ́mọ dání second born wọn ọmọ ọmọbìnrin ó tún mọ́mọ kan wá láti èkó ó ti bọ́kọ ẹ̀jà ó wà ń bẹ̀ third born wọn ó wà ń bẹ̀ ó ń sọ àgbàdo ìbẹ́ẹ̀ ní àgbàdo ìbẹ́ẹ̀ ní àgbàdo ó wà bẹ́ẹ̀ last born wọn ló fẹ́ lọ mú last born wọn lọmọ ẹ̀ fẹ́ lọ fẹ́ ṣé o fi ìpè awọ́k àbẹ́yẹ ọkùnrin tẹ́ ẹ̀ wò mí ṣe ti ṣe investigation dáadáa ṣé kì í family àwọn dálé mo ṣú ló ti fẹ́ lọ mú <laughs> before you say i do program yìí ló ń jẹ́ before you say i do àwọn family kan wa wọn kin í tọ́jọ́ kin dagba. í dàgbà wọ́n máa ń wọ́n máa ń bá wọn kúkú àjọkú wọ́n máa ń ṣẹ́rí ikú tó máa ń pa wọ́n wọn kì í dánìkan kú bíi plane crash bíi accident bíi pé kí ilé jóná ẹ rí i pé bàbá bàbá wọn kọ́ kí ló tiẹ̀ ṣẹlẹ̀ náà nígbà tó kú ó kú sí plane crash ni so dáàdi bàbá tó fẹ́ fẹ́ nǹkan building kan tó wà ní kiri kan lápapá tó jóná ibẹ̀ ló kú sí <laughs> ibẹ̀ ló ti fẹ́ lọ lọ́kọ̀ọ́ àwọn fámìlì mr alájọkú mr ikú ọ̀wọ̀ ọ̀wọ̀ ọlọ́run ò ní jẹ́ ká bá wọn fẹ́ wọn lórúkọ jésù ẹ máa gbàdúrà mo ní ìrìn wà lẹ́sẹ̀ yín sẹ́ mọ́rẹ́jì kì í ṣe àsárẹ́wọ̀ mọ́rẹ́jì ti kọjá you look beautiful you look gorgeous i want to marry you no àwọn ìdílé kan wà wọ́n máa ń tètè kú àìsàn máa ń ṣe wọ́n cancer máa ń pa wọ́n diabetes máa ń pa wọ́n high blood pressure máa ń pa wọ́n wọn kì í pé fifty wọn kì í pé sixty grandfather wọn sixty two father wọn fifty four ẹ tó bí ọkọ ẹ àdéjẹ ọ forty eight ló kú ọkọ ẹ ṣẹ̀ṣẹ̀ pé forty ń sìn wò ó tètè máa sá àwọn fámìlì kan wà wọn kì í dàgbà wọn kì í dògbó igi ọjọ́ orí wọn máa ń tètè ṣẹ́ ṣé kì í ṣe bẹ́ẹ̀ ló ti fẹ́ lọ lọ́kọ àwọn nǹkan tó lè mú ogun bá ayé ẹ nìyẹn nínú ìgbéyàwó tó bá lọ ṣe mistake pínrín wàá regret for life àwọn kan wà ojú wọn máa ń tètè fọ́ mo mọ àwọn fámìlì kan mo forúkọ bò wọ́n láṣìírí tó bá ti lọ sí sixty sixty two báyìí ojú wọn máa ń fọ́ ojú wọn máa ń fọ́ ìran wọn ni ẹ máa rí wọn tó máa gbé glasses sójú wọn àríran ojú wọn ti relédè wọn ṣerú fámìlì tó ti fẹ́ lọ lọ́kọ nìyẹn brother Vinny ọmọ ìyá Jésù welcome on board ṣàlàfẹ́ alẹ́ wa brọ́dà mi ṣé fámìlì tó ti fẹ́ lọ fẹ́ wọn nìyẹn àwọn ẹbí kan wà ẹbí ogun ni wọ́n wọ̀n kì í bọ́kùnrin that is why ló ṣe ní miscarriage upon miscarriage upon miscarriage upon miscarriage because ọmọ tó wà nínú ẹ ọlẹ̀ tó wà nínú ẹ ọmọ ọkùnrin ni wọn ò ní gbà kó wáyé ó ṣèwọ̀ that is why lóbìnrin mi ṣe máa ní miscarriage ẹ wò pé kí ló ṣẹlẹ̀ kí ni mo ṣe ìta ni mo ṣe no family tiẹ̀ àbí family ọkọ ẹ wọn kì í ní ọmọ ọkùnrin ìwọ dẹ̀ fẹ́ bí ọmọ ọkùnrin wọn nígbà ó mọ máa ni. Ravini sent hundred stars God bless you sir ẹ ṣeun I'm telling you wọn nígbà Our family kan náà wọn kì í bí obìnrin so that is why wọ́n ṣe ní miscarriage upon miscarriage upon miscarriage àwọn family kan wà wọn kì í ṣe graduation ṣé kì í ṣe family tó ti fẹ́ lọ lọ́kọ nìyẹn tó bá ti kàwé díẹ̀ báyìí kíní kan máa ṣẹlẹ̀ tó bá ti fẹ́ lọ yunifásitì báyìí kíní kan máa ṣẹlẹ̀ ẹ lọ ṣe àwọn kan tó lè mú ogun bánú ìgbéyàwó nìyẹn mi ò ní tàn yín àwọn kan tó lè mú ogun wá nìyẹn àwọn míì wọn kì í lọ ìlú òyìnbó tó bá lọ fẹ́ wọn fẹ́ wàhálà ẹ̀wọ̀n àǹtí tó pè mí láti amẹ́ríkà lọ́jọ́ sí tí àbúrò bàbá ẹ̀ yọ sí mi tó ní kí n jọ yèyé oge ẹran wọn ni ẹ bá wa dé padà tí mo ní ṣe màmá ṣe kò sí ó ní nínú gbogbo ẹbí wọn kò sẹ́ni tó lọ lú òyìnbó àfàǹtí yẹn nìkan wọ́n gbógun tì wọ́n fìtìnà tì ẹ̀ ẹ wà kẹ́fù màá bẹ̀ yí bá ṣe ń ṣe ṣóò yìí ẹ lọ ṣe deliverance ẹ wo ìgbésí ayé yín dẹ́nà ẹ̀yin fúnra yín náà ìdílé tẹ̀yin fúnra yín gangan ti wá kọ́ ṣé kìí ṣe ìdílé dálémoṣú ìyá ìyá yín kò lọ́kọ ìyá yín kò lọ́kọ ẹ̀yin náà ẹ lọ́kọ ẹ tún ti bí àwọn ọmọ kalẹ̀ báyìí wọ́n tún ti ń gbóyún o wọ́n tún ti ń gbóyún ṣé kìí ṣe pé ogun àjogúnbá lélẹ̀ ogun ìran ogun ní ẹ̀jẹ̀ ṣé kìí ṣe pé ó ti tún affect ẹ̀yin náà you need deliverance kẹ́ break gbogbo yóòkì pátápátá before you get married pray fervently then don't expose your family àwọn ogun kan wà ogun ẹnu ni ọkọ mi ó ṣẹ̀ṣẹ̀ ra jeep fún mi o lè rogun láti bẹ̀ àwọn ogun kan wà oh my god mo ti miss period mi ọ̀rẹ́ mi o oh, notice ni pé mò ń tutọ́ ó lè má jẹ́ kó rọ́mọ yẹn bí ogun àfọwọ́fà àwọn ogun kan wà ogun ẹnu ni gẹ́gẹ́ bí mo ṣe sọ sórí social media mọ nǹkan tó máa post kì í ṣe gbogbo nǹkan lèèyàn post hey kì í ṣe gbogbo aṣọ lèèyàn sá lóòrùn èèyàn míì ti fa ogun bá ìgbéyàwó ẹ̀ látòrí social media ni ẹ̀ post ọkọ ṣó mọ iye àwọn ọ̀rẹ́ ẹ̀ tí ò lọ́kọ ìwọ gbé tiẹ̀ síbẹ̀ ẹ̀ post ìyàwó ṣó mọ iye àwọn ìyàwó àwọn ọ̀rẹ́ ẹ̀ tí wọ́n níyàwó ìwọ dẹ̀ ń gbé tiẹ̀ síbẹ̀ ó ra mọ́tò gbé síbẹ̀ àwọn tó ń fọ́lù ẹ̀ wọn ní mọ́tò àwọn ọ̀rẹ́ ẹ̀ wọn ní kẹ̀kẹ́ o lè lọ kó ogun bá ìgbéyàwó ẹ tó o bá wà careful lórí social media social media is not just a social media it is a social monitoring gathering It is a social monitoring mirror. and you know pé ẹ mọ ẹ ẹnu yín ẹ mọ má ṣe ń A lot of marriages ni ogun ti wọnú ìgbésí ayé wọn social media ni níbi tẹ́ ti ń ṣe pẹ́pẹ́ dẹ. Ẹ gbé ọmọ sí, ẹ gbé ọkọ sí, ẹ gbéyàwó sí, èèyàn míì á máa lọ bí iṣẹ́ báyìí, á I'm on my way to my work. I Àwọn tó wà be wọn ni níṣẹ́ gbogbo àwọn ọ̀rẹ́ wọn struggle ni you need to be careful ogun ẹnu ó ń pani ogun show off ó ń pani ogun èmi ni mo tó yìí ó ń pani ọ̀rẹ́ ẹ̀ kan ṣe é kò mí pé kó o ṣe olóyún kò tí ì mẹ́jọ ó sáré lọ gbé sórí social media ó ń ṣe gbogbo oríṣiríṣi pẹ́pẹ́ dẹ̀ lórí social media hey you need to be careful social witchcraft bẹ́ẹ̀ ni oh, yeah, yeah, yeah, yeah, yeah. social media gathering àwọn àpapọ̀ wọn àpapọ̀ wọn ìkà wà kẹ́fù ó tó máa máa post ẹ̀yìn ẹnu ń já wáyà èèyàn míì báyìí ló fọwọ́ ara ẹ̀ ṣera ẹ̀ èèyàn míì kò ṣe social media ṣùgbọ́n orí fóònù ni bàmọ́yẹ tó ti sọ̀rọ̀ tó ti bá ikú pàdé lórí fóònù ọkọ mi ṣẹ̀ṣẹ̀ lọ Dubai ni wọn ò ní jẹ́ kó dé láyọ̀ wọ́n lè jẹ́ kó lásìrẹ̀t ọ̀rẹ́ mi ọmọ tí mo fẹ́ bí London ni mo máa lọ bí sí wọ́n lè má jẹ́ kó rí bí I'm telling you ọmọ Ghana kan orí Facebook náà ti pa wọ́n pa toyúntoyún ọmọ Ghana ni very beautiful dark skinned woman very very beautiful ó popular ní Ghana ó lóyún ó lọ ṣe pregnancy shoot ó wá fọwọ́ sí ikú ẹ̀ ṣe mọ̀ pé láti Ghana wọ́n gbé ọwọ́ báyìí wọ́n gbé sórí screen wọ́n pè wọ́n pè ọ̀fọ̀ ó kú toyúntoyún ṣé ogun ṣé ogun ò wọnú mọ́rẹ́jì yẹn ṣé má nìyẹn ò ní mọ̀ pé ogun wọnú ayé òun ṣe fi pé ó dáa kí ọkọ máa kú mọ́yàn àbí kíyàwó máa kú mọ́yàn be careful what you post on social media be careful ọmọ Ghana very beautiful girl ó lọ ṣe pregnancy shoot ó rí i pé gbogbo èèyàn ṣe wọ́n ya fọ́tò ikùn wọ́n ya fọ́tò oyún òun náà ó lọ ṣe tiẹ̀ ọ̀nà ìlì kò mọ̀ pé àwọn kan wà tó ń ṣọ̀hún láti Ghana wọ́n ò pé ah, ó tẹ̀ ti lóyún ah. wọ́n gbọ́wọ́ lé wọ́n gbé ọwọ́ lé látòrí fóònù wọ́n pè é pa ó kú ọmọ inú ẹ̀ tún kú ṣé ogun ò ti wọnú márẹ́jì yẹn kì í ṣe gbogbo nǹkan kò lágbájá ṣe ṣó ọ̀fù tí ìwọ ọ̀bá lóògùn àrìyà má lọ jayán o ohun tágbàlagbà fi ń jẹ̀kọ́ abẹ́ ìwé léwà ṣé ìwọ nìkan tí wọ́n fi ń jẹ̀kọ́ tiẹ̀ àbí òní tó bá mọ̀ pé òní ṣe mọ́ bó o sí mọ́ ṣe bó o sí mọ́ ẹlẹ́wà aṣàpọ́n ṣe bó o sí mọ́ kì í tẹ́ ṣe bó o sí mọ́ kì í tẹ́ tó bá ti bímọ ẹ praise the lord o ti bímọ kò nídìí public announcement kò nídìí èèyàn mi bá a fi pé tó bá ṣe pregnancy shoot ṣe bóun ti bímọ tán no ó ti lè bímọ tán wọ́n lè má jẹ́ kó rí mi ìbí wọ́n lè blọ́ọ̀kì wùǹbù ẹ pa wọ́n lè ó fi pé àyè ah, oge àwọn tán máa ń sábà ṣe wọ́n máa ti máa ń bímọ sánkán tó gbé sí in some cases in some cases in some cases o lè ti bímọ tán kó wá gbé ikùn ẹ sí ikùn tó gbé sí yẹn wọ́n sì lè fi ṣe ọṣẹ ikùn tó gbé sí yẹn wọ́n sì lè pé ọfọ̀ sí kó lọ ran ọmọ tó ti bí sáyé wọ́n lè sílì wùbù ẹ pa i'm telling you ọ̀pọ̀lọpọ̀ ló ti ṣe àkóbá fún ìgbéyàwó ẹ̀ lórí social media màìmọye tó ti gba ọkọ ẹ̀ lọ ogun gbọkọgbọkọ ńkọ́ abẹ́ ẹ̀ mọ̀ pé ogun gbọkọgbọkọ wà my husband is very handsome àwọn kan dúró dè ẹ́ ṣe rí gbogbo kéèsì gbogbo kéèsì gbọkọgbọkọ social media ló ti gbà wọ́n lọ abẹ́ ẹ̀ mọ̀ pé ogun kan nìyẹn tó ń ja ìgbéyàwó ogun gbọkọgbọkọ ogun gbayagbayá ó ń ṣẹlẹ̀ lórí social media don't expose too much about your marriage whether on social media whether on your phone or physically verbally don't learn to zip your mouth ogun ò ní borí wa ní orúkọ ọlọ́run alààyè a ní ṣìfẹ́ a ní ṣìrìn a ní ṣe ẹsẹ̀ gbé a gbé egun eléegun a gbé ṣan níṣan tí à ń bá fẹ́ ọkọ lọ́kọ ó máa ń nìyàn lára tó bá fẹ́ yàwó oníyàwó kò ní gbọ́ràn sí ẹ lẹ́nu aya aláya kì í gbọ́ràn sí ni lẹ́nu ọkọ ọlọ́kọ kì í fẹ́ ní ìdénú kì í ṣe pé bí ọkọ tí lọ snatch o àti tí à bá lọ ṣe mistake fẹ́ tí kò yẹ kó fẹ́ láti sọ ẹ lè ṣe máa rí marriage mi báyìí kò lè ever work because your partner is not destined for you your partner is not ordained for you. You have married the wrong man or the wrong woman. That is why the marriage is not working for you. So before you say I do, pray about it. Pray about it. Tí ìpìlẹ̀ bá bàjẹ́, kò sí kan tí olódodo lè ṣe. Tí foundation bá ti wọ́ wá, kò sí bó ṣe build on top of it. Ó máa dàwó ni. When you fumble, at the initial stage the marriage will crumble please mo marriage wa ò crumble Aye wa ò ní dàrú ayé àwọn ọmọ wa ò ní dàrú wọn ò ní ṣìgbé wọn ò ní ṣìfẹ́ gbogbo àwa tẹ́ ẹ̀ wò míì mari ọlọ́run á yan adé orí àti ìyàwó rere fún yín ẹ gbàdúrà ẹ zip your mouth god bless you ẹ má gbàgbé o gbogbo àwọn tá a ti polówó fún pátápátá ọrẹ olúwa properties ẹ má gbàgbé ọrẹ olúwa properties o lẹkọọ ẹ má gbàgbé baptops níléṣà lọṣogbo nìbàdàn ẹ má gbàgbé sista insurance o seven nine six one nine four eight double one zero ẹ má gbàgbé yèyé oge tó glamorous àṣìṣe sales di ọ̀la because mo ti kúrò lórí whatsapp bí i seven o'clock ẹ má bínú ẹ mọ̀ pé mi ò lè dúró síbẹ̀ twenty four hours mo máa dáná mo máa jáde mo máa ṣe gbá mo máa attend sáwọn èèyàn mi ṣó èyí so máa try lọ́la from one láti dá yín lóhùn tí n bá ti dá yín lóhùn dàbí six that is enough mo ti at least mo ti extend it by six hours ṣó sì èyí so ẹ text me if you want to buy any of my products then i'm gonna start cancelling from tomorrow if you want cancelling you need me to advise you on any area of your life and i mean it When I say on any area, I mean it. On any area, but you pay. Show see ye can kì í ṣọ̀fẹ́. Owó kékeré ni bọ̀. Ìyẹn máa di pé mò drive Kuro ni iṣẹ́. Ó máa di pé mo miss one hour or two hours Ni níbi iṣẹ́. Ṣó ti yé yín, my admin Foyekemi Afolabi Jacob, God bless you. Foyekemi bá mi fi nọ́mbà ẹ̀ sí. Bẹ́ẹ̀ni àti Tóyìn Adéoyè, you can still make your order. That is exactly what I've just stated. You can still make your order from now, but I'm not going to go back to my WhatsApp now. It's late here now in London. Tomorrow, by the special grace of God, from 1 p.m. tomorrow, That's the kan ọ̀sán lola. This is dé aago mẹ́fà UK time. Ma, try That's my WhatsApp. Ṣó to you. God bless you. Comfort Williams own ń dirun. Ẹ̀yin tẹ́ bá London. Ẹ fẹ́ ṣerun. wig ni ẹ fẹ́ ṣe wíìvọ̀ ní Comfort Williams I love you Daku daku o mọ̀ọ́rún ṣe ó lè wá sílé yìí ẹ lè lọ lé ẹ̀ ṣó ti yẹ Comfort Williams ẹ pé Comfort Williams pé comfort comfort ẹ jọ̀ọ́ ẹ bá mi dirun mo fẹ́ káwọn ọmọ mi wá sọ́dọ̀ yín kán wá dirun wọ́n bá wọn ṣe tó dẹ̀ máa gún régé ti yẹ yìí ti yẹ God bless you dẹ̀ta lọ tí polówó fún www.grocer.co.uk fún ìkẹ́mi afọlábí Jacob nọ́mbà yẹn ò correct o. For Foyekemi o ti sùn ni that's not your number that's not correct please bá fi number ẹ tó correct sí sister Michael God bless you sister Michael tẹ́ bá nìkan tẹ́ fẹ́ polówó ẹ jẹ́ kí n mọ àwọn admin mi nìyẹn mo láti ṣèpolówó wọn because àjọ ni program yìí ni àdẹjọ ni platform yìí ni ẹni tẹ́ bá fẹ́ ṣe ìyá ẹgbẹ́ fún ẹgbẹ́ yèyé oge fans worldwide club please ẹ jẹ́ kí n mọ̀ tẹ́ bá fẹ́ ṣe bàbá ẹgbẹ́ náà ẹ jẹ́ kí then very soon mo fẹ́ yan committee ẹni mẹ́fà pé ló mọ wà ń bẹ̀ ẹ̀yin tẹ́ like mi dénúdénú mo fẹ́ kẹ́ máa gbà mí níyànjú mo fẹ́ máa fọ̀rọ̀ lọ̀ yín pàápàá lórí ọ̀rọ̀ program ṣó ti yé yín because àwọn kankan wà tó jẹ́ pé mò ń ṣe ó lè má dáa tó so ẹ jẹ́ kí n mọ̀ yóge àtẹ bá ti ń ṣe program ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí ọ̀ yóge ẹ kì í ṣe irú nǹkan báyìí ṣe ẹ lè máa ṣe bóyá mo fẹ́ ṣe give away ni màá fi lọ̀ yín so mo need six member committee board of trustees èmi fúnra mi ni màá choose because mo mọ̀ wọn tó fẹ́ràn mi for real mo mọ̀ wọn tán regular lórí show mi mo mọ̀ wọn tán máa share show mi mo dẹ̀ mọ̀ wọn tán máa ń fìfẹ́ mi i will choose the six of you we will start a whatsapp group very very soon i love you i love you please continue to share this show share share share share share Show ti ye yín ẹ máa bá wa share Foyekemi nìyẹn four plus four four seven eight seven two four three six three two eight ṣe bá fẹ́ any personalized item ẹ fẹ́ ṣe anything tán kọrúkọ sí fún ìkẹ́mi àbá yín ṣe god bless you test me continue to test me continue to bring your orders i love you i love you i love you stay blessed ẹ pàdé mi ní saturday ṣó si yẹ yín saturday láago mẹ́rin four pm uk time tẹ bá ní show tẹ fẹ́ gbé wa. Yèyé Oge ẹ jọ̀ọ́ a fẹ́ sọ̀rọ̀ lórí program yìí ìgbà míì báyìí ó lè má jẹ́ èmi lẹ need advice ẹ but you need the advice from the audience ẹ fẹ́ kí àwọn viewers kan advice yìí so ẹ test mi Yèyé Oge ẹ jọ̀ọ́ ẹ test mi mo fẹ́ pè sórí show yín mo need advice àwọn èèyàn báwo ni kí n ṣe rìn ó yẹ kí n ti lọ́kọ mi tí ìrọ́kọ mo fẹ́ pè wọlé kí ni ń bo ni kí n yà sí kí ni mo rí problem nínú ìgbéyàwó mi ẹ pè wọlé ẹ test mi màá fún yín láì kẹ pè wole. ẹ gbé ṣòó yín wá problem ilé ọkọ ni ó dẹ̀ lè má jẹ́ problem O le jẹ́ nǹkan tẹ́ ti ṣe tẹ́ fẹ́ share testimony pẹ̀lú everybody ṣó ti yẹ yín àwọn wa lélẹ̀ three for twenty five pounds Iwe mẹ́tẹ̀ẹ̀ta yìí three for twenty five pounds tẹ́ bá fẹ́ rà ẹ test mi before you say I do ṣó ti yé yín ṣe àwọn kẹ́mọ́ sọ́ọ̀sìn mo ní before you say I do ìwé ẹ̀ lele. ìwé ẹ̀ lele. á yànnà náà ẹ̀ fún yín ẹ má fi gbogbo owó jẹ chicken and chips ẹ má máa fi gbogbo owó mutí ẹ máa kàwé I read a lot mi ò ní sọ pé mo ti kawe. kàwé kàwé débi kan kí n má kàwé no I like to widen my horizon I'm open to knowledge. I learn. Sometimes I unlearn. Ṣó ti yé so I need láti kawe. kàwé. Kẹ́ ẹ tó sign dotted line. Before you say, yes, I will marry you, you need this book. Before you say, I do. Do you want to remarry? O ti marry lẹ́ẹ̀kan kò work. O ti ní relationship kan, o You want to start a fresh relationship, the heart of remarriage. How can you remarry? Who can you remarry? Ṣó ti to yín? Tó remarry, kí ni àwọn ìgbésẹ̀ tó yẹ kó o gbé? Don't spend all your time on Facebook doing nothing. You need to gain knowledge, gain wisdom and understanding from God. Then the third one, love making. 10 secrets to extravagant intimacy in marriage. 10 secrets to extravagant intimacy in marriage. So mẹ́tẹ̀ẹ̀ta 25 pounds. A test mi kẹwàrà. God bless you. I love you. I love you. I love you. Stay blessed. Kashifun. Ó Good night.